my Maggie gave to me. Twelve spicy suya, eleven rishi, ten of my mind, nine eight of seven six five fried fish, four cocoa bangles, three party two reason to season with Maggie. Cook the difference. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. My people, my people, how una day? See, eh? As you know, they hear my voice. na so body dey sweet me on top dis better gist wey i carry come for una in case una never know christmas don land like dis na jolly season we dey and you see dis christmas season eh wetin dey sweet me pass na di holiday no work i go just dey house dey sip my wine dey watch all di film wey work no gree me watch for prime video in fact if you be person wey like entertainment like me you go know say dis christmas na for prime video e dey happen omo all di beta movies and shows wey you plus friend plus family everybody fit enjoy together throughout dis holiday season Day brekete for prime video beta films dey like candy cane lane breath of life ogbonge series nko like she must be obeyed and jack reacher for who wey don see jack reacher before na all of us dey wait for season 2 and e dey drop this december fresh like agege bread prime video also get comedy shows like last one laugh in naija i tell you this one sweet wella See eh, na correct movies and shows there for you on top Prime Video this season. So, my guys, make una no dull at all at all this Christmas So, oh. If you never get Prime Video, download them sharp sharp or make you sharply visit primevideo.com to start your free trial today oh. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. ti o lórí Fresh FM Toki kílẹ̀ falafala. ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ fresh fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. ajábalẹ̀ lórí fresh fm. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. yes a kú ojúmọ́ làárọ̀ yìí a sì kú àṣekù ọdún ẹ̀mí wa tó ṣe tàná òun náà ló tún wà lónìí nítúrètí èyí tí ń bọ̀ tọ́ akínyìn o bí àná ti jẹ́ ọdún kérésìmesì ń lò ní jẹ́ ọjọ́ tí a mọ̀ yí ẹ̀bùn lọ́ra fúnra wa eléyìí tẹ́lẹ̀ bó pè ní boxing day bó o ní o ṣe é ti ń pọn torí àwa retí tí a <laughs> ẹ wọ́n kàn mọ́ pọn fúnra yín nìkan o ẹ pọ́n sí i náà. ẹ mọ pọpọ kó pọn bẹ́ẹ̀ o <laughs> ẹ mọ wà pọpọ kó pọn ẹ bá mi pọ́n ta jé mọ ẹ pọ́n ta jé mọ <laughs> ẹ pọ́n ta jé mọ. ẹ kú ojúmọ́ lówùúrọ̀ tòní a tún o ràbàǹdẹ̀ ń tẹ̀ mọ́ jẹ́ ìròyìn ajá àbálẹ̀ ìkànnì fresh tó kárí ayé fresh fm Nigeria ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tó tún ti sodo sínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa tí ó ṣe é fọkàn tán fún tòwúrọ̀ òní ni a ti gbé wa o tọ́ kó wá di pé ká mọ̀ jajúlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àti ní èjèèjì bàbá konú ẹ̀kúnrẹ́rẹ́ ká hmm. wọnú bàbá konú àkórí ẹ̀ ká wọnú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀rọ náà lókun. bẹ́ẹ̀ni ó kàn jẹ́ wípé àwọn ìwé ìròyìn àwọn náà gba ìsinmi lónìí yìí wọ́n gbà ó àmọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune kì í jáde ní December twenty six bẹ́ẹ̀ni àwọn ẹni ẹlẹ́ni wọ́n sá tiẹ̀ sinmi bí òjòjọ́ kan lọ láàrin three sixty five ah. days. ẹ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba hmm. bí ọba dọ̀là kẹ́ ẹ yá wa ni o lódìdí ni kẹ́ ẹ wá àrídì nation a sì rí punch láàárọ̀ tòní a wàá ṣe ní jájájá hmm. ṣé wọ́n ní àjàsọ àjàrọ̀ ọ̀pọ̀lọ̀ orí ayé náà ni mú ìṣe yìí kì í tán lọ́rọ̀ aláǹtakùn yìí tí bá ń bẹ́ẹ̀ mẹ́ a jà mọ́ra wa lọ́wọ́ lóòrọ̀ tòní hmm. wọ́n ń wo ìròyìn kan ní àyè tó jẹ́ pé kìkì ìrètí ni. Hmm. wọ́n ní ká sáàmọ̀ retí ìrètí ayọ̀ fọmọ nàìjíríà hmm. torí pé tá a bá kún fún àdúrà wọ́n ní ìrètí ayọ̀ yóò jẹ́ tiwa hmm. ẹ jẹ́ ká gbàdúrà fún tinubu o kí ó lè bá a ṣe àṣeyọrí àwọn èèyàn àgbààgbà ìlú ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ inú ìwé ìròyìn the nation ni mo kà mọ́ bákan náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ganduje sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó àní ẹ sá máa nírètí ẹ já <laughs> nírètí wípé ọ̀la ń bọ̀ wá dáa jò ní lọ hmm. tó ànírètí o. Hmm. wọ́n ní níta gbangba ìwé ìròyìn the punch ní ìròyìn kan wà tí iyùn ń pé ó tún kàn yín o wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àti ń gbìmọ̀ràn àtún ti yá owó tuntun tuntun eléyìí tí ó fẹ́ẹ́ tó bíi tírílíọ̀nù lọ́nà mẹ́ta lọ́nà méjì ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ọgbà bẹ́ẹ̀ àwọn ìpínlẹ̀ kan bẹ tó jẹ́ pé owó gbèsè táwọn ti jẹ yóò ti mọ́ lọ bíi tírílíọ̀nù mẹ́ta gbèsè abẹ́nú ni o wọ́n ní ìpínlẹ̀ Abia Niger àwọn náà pé àwọn ò tún gbé gba àwọn owó tuntun tuntun míì ní tí yóò jẹ́ owó yá lọ sí bí ìdálọ́nà ìgbà bákan náà ní àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ìkànkùgù pàápàá jùlọ tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n pé kí alóde tó jẹ́ pé yíyáwó lọ́tún yíyáwó lọ́sì aṣọ ẹ̀yáwó ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ kan wọ̀ tí wọ́n dágbádá dáàbò bá tí wọ́n tún yọ ṣòkòtò nù ẹ̀ kí a ló dé ó ṣe jẹ́ pé gbèsè là ń kó sára bí ẹ̀ṣọ́ fún àwọn ìpínlẹ̀ yẹn èmi kọ́ mọ sọ ẹgbẹ́ NLC ló sọ̀rọ̀ báwọn ìta gbangba ìwé ìròyìn The Punch ńlá àwọn ìròyìn ń gbé ti jáde. lára ìròyìn tó fẹ́ẹ́ já sí ìròyìn ayọ̀ ìrètí ayọ̀ fọ́mọ Nàìjíríà òun náà ni èyí tí mò ń wò nínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ yìí tí wọ́n sọ pé àṣẹ èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó pa wípé àwọn bọ́ọ̀sì bọ̀gìnì bọ̀gìnì àwọn ọ̀fíàfíà pé kẹ́ ẹ mọ̀ wọ́ ní ìdajì owó tẹ̀ ń wọ́ tẹ́lẹ̀ hmm. fifty percent transport waiver wọ́n ní àwọn ọkọ̀ tí èsì ọkọ̀ ọ̀fíàfíà àwọn bọ́ọ̀sì tó náà tó ń kérò wọ́n ní wọ́n ti darapọ̀ mọ́ pé ààrẹ ló kílẹ̀ yóò sì lè da ọ̀dọ̀wọ́ mi àti ìwọ wọ́n ní ẹ̀ ń bá ti ń wọkọ̀ báyìí ní ìsìn kọ́ lọ máa mú ìdajì owó tí wọ̀ tẹ́lẹ̀ kọ́ máa mú un lọ́wọ́ ni hmm. lọ́ba rọrùn o bẹ́ẹ̀ bá sì lọ rèé wọ reluwé ọ̀fẹ́ lẹ́wọ̀ débi tẹ̀ lọ. ọgbà parí ní ìta gbangba the punch àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní a ti fà á gbọmújá látàrí bí Fubara bí ti ń sọ̀rọ̀ kín ìgbésẹ̀ ìsọ̀rọ̀ àlàáfíà àti ìfi èdè kùn eléyìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Tinubu tó gbé kalẹ̀ lórí gbàgbó tí ń ṣẹlẹ̀ láàrin fubara àti wike ẹran tí abẹ gbàgbé ìránnilétí ẹ̀ ó di pàtó ròyìn ajá balẹ̀ o àmọ́ ẹgbẹ́ òṣèlú PDP pé hmm, ojú ayé ti bẹ̀rẹ̀ àwọn sàkámà jẹ ìmọ̀ dìfẹ́ǹdì ara ẹni tí ò nítumọ̀ ẹ ti gbé dé ó jẹ́ tètè wí ta kọmọlọmọ fi ìtìjú kárùn PDP àwọn ni ó ń sọ fún fùbárà báwọn lẹ́yìn ìgbà tí òun ń pe ní Tinubu ṣe yẹn ọ̀nà ni àní ká gba bí ká gba bẹ̀ ká gba bẹ̀ ká gba bí àṣà ti débi à ń lọ hmm. ìta gbangba ìwé ìròyìn the punch ni ká lọ sọ mọ́dé ká sì lọ́ọ̀dì mọ́ sọ kídìí ọmọ ti gbófo ni ti wà ń fòfo. Fubara ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers ó sọ̀rọ̀ ó ní í ṣe rí ìjókòó àlàáfíà àtàjọ tọwọ́bọ̀ wé àdéhùn wé àlàáfíà ọjọba kì í ṣe ìdájọ́ kú ó hmm. kì í ṣe death sentence ó ní ojú òpó láti jẹ́ kí nǹkan dúró déédéé ní ìpínlẹ̀ Rivers ni hmm. bákan náà wọ́n ti bẹ̀ sí ṣe ìwádìí ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ra Union Bank tí wọ́n gbà á tó ṣe pé owó kan tó tó five hundred million dollars òun náà ni wọ́n ná lé lórí ẹni tí ń taná wádìí lórí kínní special investigator hmm. wọ́n ló ti pe Babátúndé Lẹ́mọ̀ àti àwọn míì náà pé ẹ wá ṣàlàyé gbogbo àgbààgbà tó jẹ̀ sẹ́bì hmm. ẹ pera yín tó wọ́n ti pé ní ìpínlẹ̀ ìpínlẹ̀ eléyìí ti ṣe ti Ẹdó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n gbẹ̀mí oníròyìn èyí àti jẹ́ kí a ló ṣe kódà ìjẹta òde yìí nírọ̀lẹ́ ìjẹta tí kérésì kọ̀la ní ẹgbẹ̀mí ẹ̀ kí ló ṣe o kí ló pọ́n pọ̀ ojú ìwé kẹrin sí karùn-ún níròyìn ó mà ṣe lágbájá ti lọ ó ní ó wà fún ti ọ̀sán fún ti òwúrọ̀ òní bákan náà ní sọ̀rọ̀ owó náírà òun àti dọ́là tí ọjọ́ wà nínú orin tí ń wọ̀yá àjà dọ́là tún ti fẹ̀yìn náírà wọ́n lẹ̀ wọn kankan tó sì jẹ́ pé lọ́wọ́ báyìí ẹgbẹ̀rún kan ó lé igba pẹ́sẹ́pẹ́sẹ́ one thousand two thirty three hmm. ní náírà kan ní dọ́là kan fi ń ṣẹ́ sí náírà báyìí <laughs> àwọn tí ọmọ nǹkan mọ̀kàn wọ́n ń pé ọpẹ́ o àwọn ti jèrè àwọn tí ń fi ṣokòwò ń pé ọlọ́run ń bo la tún já sí yìí ìta gbangba ìwé ìròyìn the punch ó ní ìròyìn ọ̀hún wà ẹni tí í ṣe bíṣọ̀bù fún ìjọ catholic ẹkùn ti abuja ignatius Kagama. ó ti sọ wípé àwọn èèyàn dorí òótọ́ ọ̀rọ̀ kodò ni o wọ́n ní kò rí bẹ́ẹ̀ tí wọ́n ń sọ pé pope ó ti fi àṣẹ sí i kakọ̀ ọmọ fẹ́ akọ kabo ọmọ fẹ́ abo hmm. wọ́n ní èyí nǹkan ni tí pope wí o torí wípé bọ́ba tìrí ni kẹ́ ẹ̀ jẹ́ ká máa sọ hmm. bákan náà ẹni tí wàá ṣe mínísítà fún ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà mínísítà kejì fún ètò ààbò Bello Matawalle ó ní ó nídìí o tí mo fi dá sí ọ̀rọ̀ owó oṣù kejìlá àwọn ọmọ iléeṣẹ́ ológun ó ní à pẹ̀lú gbogbo bí wọn ò ṣe sùn táwa ń sùn iṣẹ́ takuntakun wọn ṣe hmm. owó oṣù wọn ò sì gbọ́dọ̀ falẹ̀ lọ́jẹ́ kí n tètè dìde pé ẹjọ́ ẹ sanwó wọn lójú ọjọ́ àṣìrípa àṣán. Hmm, hmm. bákan náà ni wọ́n pe pẹ̀lú bí a ti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì lánàá wọ́n ní kò mọ ní ọ̀dẹ kó wá nìkan o ìjọba àti àwọn èèyàn míì wọ́n náwó sí àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ń pè tọ̀ ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú di odimú ẹ kú ṣe àtò ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ̀yin ń fi ẹ̀mí yín lélẹ̀ fún ọ̀gọ̀rọ̀ mílíọ̀nù gbé mílíọ̀nù kan ọmọ orílẹ̀-èdè yìí kódà ẹni tí ṣe ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọmọ ológun army chief wọ́n ṣe àbẹ̀wò sí Sokoto tí ọlọ́rìí kí àwọn ọmọ ogun tí nǹkan bà tí wọ́n sì fún ọ láwọn nǹkan tẹnu ń jẹ rẹpẹtẹ rẹpẹtẹ bíi tọ́kì ẹran ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bẹ níta gbangba ìwé ìròyìn The Punch tá a sì gbẹ̀yìn débẹ̀ tán bá a bá dá pàkejì ẹ̀ lówùrọ̀ ní. ìwọ̀nba àwọn àkòrí ètí aláǹfààní àti mú wá fún yín ẹ mọ̀ pé ìwé ìròyìn méjì ló láti jẹ́ o. ẹ wo wọn ní bó bá ti bá ní láàrin bójú mm. bá ń pa ni àmọ́ ṣẹ̀yọ́ sára kí ló adé ẹ mọ̀ wẹ́ tẹ́lẹ̀ òjò yìí náà wọ̀ ni ẹ já lọ sẹ́ka polówó ọjà pàápàá. ajá balẹ̀. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey day. Oh, Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit, Oga at the top tó sì fàṣàn gan tójú ti a lọ irọ́ àti bùbá yẹn pẹ̀lú gèlè skóńtó ló. the moist fashion academy tó ti gbára ọ̀tọ̀ dé gbogbo àwọn tó ti gbára iléeṣẹ́ the moise fashion academy kọjá ni wọ́n kan sára sí wọn kílẹ̀ ń dúró wò àǹfààní ńlá tó ti bẹ́ sílẹ̀ níléeṣẹ́ the moise fashion academy fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́mọṣẹ́ ó yá ẹ wá jàǹfààní oríire kẹ́ ẹ lè dọ́lọ́ládọ́lọ́lá látara the moise fashion academy another eight weeks fashion training tí ó bẹ̀rẹ̀ ní eight of january twenty twenty four thirty percent discount wà fún àwọn first ten tó bá kọ́kọ́ register níléeṣẹ́ the moise fashion academy academy ó yá ẹgbẹ́ra kẹ́ máa bọ̀ wá sí the moist fashion academy tó wà ní academy bus stop beside mrs filling station iwo road Ibadan. ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero three zero eight one eight five six two at the moist fashion academy we teach and seal. onígẹ̀lẹ̀ yìí ẹjọ́ máa. gbogbo èèyàn ẹ wá gbọ́ àánú yíyẹ mi nìrẹ kan. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí a rí òpin ọdún ìjà ìdí nìyí tìjọ sanctuary of christ evangelical church gbé ìsọjí ọlọ́dọọdún ìkàlẹ̀ tí a pe àkórí rẹ̀ ní agbára bíi ti ìgbàanì yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí ní agogo márùn-ún ìrọ̀lẹ́ tí ìṣòro ìṣípòpadà yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án alẹ́ wọnú ọdún tuntun tá a fi kí ọdún twenty twenty four káàbọ̀ ní sanctuary of christ evangelical church tó wà ní eleven ọlábìyí agoro street sẹ́mibíọ́ bus stop ládojúkọ CSC Grammar School Adéṣọlá Ìbàdàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tí yóò máa fi àdúrà tú ìdè já èdè náà ni Apostle Sunday Popola Prophet EA Adituberu Evangelist Joel Ajibola Evangelist Podu Johnson olùgbàlejò àgbà Pastor Professor Gbadé Òjó àtìyàwó wọn Pastor Dr. Ronke Òjó àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí bíi Evangelist Dr. Fúnmi Aragbaye, Lady Evangelist Wùmí Babalọ́lá Sanctuary Voices àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wà kálẹ̀ láti fi orin ẹ̀mí bọ̀ wá wá kó wá gbàgbára bíi ti ìgbàanì Jésù ń dúró dè ọ́. ó yọ bí ọjọ́ ó là kalẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́rotọ́jì oògùn ẹ̀já tẹ̀jẹ̀ṣe amáradán amárabọ̀sípò fẹ́rotọ́jì ó dé o. ìran titun ìran titun nìkan mà kàn. ọjọ́ ìwá ni gbogbo wa ti retí ferutugin blood tonic wàyí o pẹ̀lú ferutugin oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá a mọ̀ sí capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó létajà oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oògùn ẹ̀jẹ̀ láti ìrandíran. Násárẹ́tì ti Násárẹ́tì ó ti ràn mí lọ́wọ́ ti Násárẹ́tì o. Jésù ti Násárẹ́tì yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé kó lò fún ìgbẹ́ nínú mímọ́jímọ̀ lórí pásítọ̀ Joseph ak olóyè timothy olúkúnlé sàǹdà wọ́n ti jẹ baálẹ̀ alégóńgó àkóbọ̀ ojúrin o ìwúyè baálẹ̀ àti ìfinijoyè pẹ̀lú sísí gbọ̀ngàn alégóńgó yóò wáyé ní friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì lọ́dún twenty twenty three twenty nine december twenty twenty three gbàgede alégóńgó community secondary school àti láàfin baálẹ̀ alégóńgó láti ṣe o alága lọ́jọ́ náà mínísítà adébáyọ̀ adélábù bàbáńkàlẹ̀ olóyè bọ̀dé àmọ́ aṣíwájú ilẹ̀ ìbàdàn chief mrs florence ajimabi royal father of the day olùbàdàn ilẹ̀ ọba mahud lẹ́k ṣẹ́kan balógun ẹni tó bá láti máa ṣe bọ̀ èèyàn tí kì í dágun lásì dáadáa àdúgbò bàbá tó ń sojúṣe rẹ̀ tí èèfi gbá kan bọ̀ kan nu ni olóyè timothy olúkúnlé sàǹdà tọkọ tẹbitara tọ̀rẹ́ àtàlejò mọ́ra lálégóńgó àkóbọ̀ ojúrin ti létòkó lápè kájọ gbárùkù tètò gbogbo ẹ̀yin ọmọ bíbí alégóńgó àkóbọ̀ ojúrin nílẹ̀ yìí àti lókè òkun a máa retí yín o. àjọṣe gbogbo wa ni oyè amari pẹ̀lú ẹ̀mí gígùn olùkéde organizing committee Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ You Fit Fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí síléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. bá àbára ẹni bá la ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lé tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó ẹ̀rúwà road agbègbè ológun ẹ̀rú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kò dó. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn. èrò ya wá ẹwà tún <laughs> gbà yíyàtọ̀. ẹwà tún gbà ẹ tún gbá rẹpẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kí ìtànlẹ̀ aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ́ mọ́. ayé wa ládùn o gbogbo ẹ bóyá o ìbá gbọ́ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá gbẹ́ dalẹ̀ gan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ ẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ feature ẹ̀ nínú rẹ́kọ̀tì tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlá ti di bá bímọ bàbẹ. bàbẹ bàbẹ bàbẹ bàbẹ. àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dùn jù àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo ti sọ pé kí n yẹ yọ mí. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit ní nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ Ìbàdàn. bẹ́ẹ̀ni o tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dá nílẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sẹ́mi àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run àlàyé nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ì ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́jú. ọkùnrin sí ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun. four unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ pè zero zero two three three eight one four one seven. ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ apec ní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn data science AIML cyber security UIUX mobile and web application development àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò iṣẹ́ kọ́ọ̀sì network security or multimedia media lẹ́yìn tẹ́ tún lè sọ̀gbọ́ àwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní united kingdom tàbí united arab emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center òṣogbo aptech wà ní dada estate òṣogbo o lè pe center manager tàbí kó o fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí whatsapp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kò kàn sórí àtẹ www.aptech.ng aptech òṣogbo your gateway to a brighter tomorrow ọba yẹsùfù olóyèdè àságbénlé àsánìkẹ́ nígbà náà lálálá ni wọ́n ṣẹ̀lù láàfin ọba. Ah ó pọ́gbọ̀n ọdún gbáko tí ọba Yẹ́sùfù olóyèdé àságbénlé àsánìkẹ́ wọ káàlẹ̀ lọ ọba olóyèdé àsánìkẹ́ apàṣẹ ọba ti wí kónkó lójú aṣebi olóyèdé àsánìkẹ́ ọba tó gbégbá oyin ọba ẹlẹ́ kẹtàdínlógójì tó forí sọlẹ̀ sídi aró ń bàdàn ọba tó goróyè lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 1983 ọba tó síwọ́sẹ́ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì lọ́dún 1993 olóyè àsánìkẹ́ tó fi ọgbọ́n orí tòlú ògbóǹtagì ọba àbàdàn tó folóyè mọ̀súdù abíọ́lá jẹ́ bá sọ̀rún lẹ̀ ìbàdàn ìrántí ńlá gbàlè yìí jẹ́ lẹ́yìn ọgbọ̀n ọdún gbáko tí bàbá ọba tó gbéná etí yẹrí kárí darí ìlú ọba yẹsùfù olóyèdè àságbénlé àsánìkẹ́ ọmọ ayáwó ológun agbóruru níwájú ológun ọmọ àsábarí wọn kì í kọjá ọmọ bó kẹmi ní kẹkẹ máa dẹgbẹjọ kọ kíkẹta ìkẹ máa dẹgbẹrìndínlógún lọmọ yahoo fi dógba ọkọ gbogbo yẹn bàdàn òní ni àwọn ọmọ ọba ń ṣe àdúrà fọba àsánkẹ nílé bàbá wọn tó ti dàtúkọ nídìí aró ń bàdàn gbogbo yẹn lápè olúbàdàn àsánìkẹ àságbénlé ọ̀run rè rẹ o gbogbo ọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ tọmọ ọmọ bí ló rántí rẹ lónìí. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ilé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ìbàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tiwọn ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ òkùnkùn ayé bó o ti sí àwáwí ìwọ náà máa bọ ẹ̀jẹ̀ jésù yọ fún tó sì gba ìyanu rẹ̀ tán kẹ́ gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wọlulẹ̀ kánábùsẹ̀ bẹ́ẹ̀ láago mẹ́sàn òwúrọ̀ ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o tẹ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò apọ́sítélì joseph dàpọ̀jọ zero zero three three four four five one two one pẹ̀lú ìwà funfun ajá balẹ̀. ajá balẹ̀. bíṣẹ́ bá ti yá iṣẹ́ yá náà nù torí pé adé bíi ẹ̀yìn má sí àgbàlagbà ọlẹ́ ni wọ́n máa pe onítọ̀hún ajá ìròyìn la sọ pé àṣetán láti máa wá mú sí etí ìgbọ̀ gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe ẹ̀pá lè tí ẹ̀pá tì sẹ́gbẹ́ kan náà mm. etí ò gbéjì àwa la fẹ́ kẹ́ ẹ gbọ́ báyìí tó pé èèyàn ò ní fi alágẹmọ sójú agbo ká tún máa wo sàmì lójú àjà àbálẹ̀ rèé mm. torí èèyàn ni ọyọ àbánsẹ ọlọ látọ̀dọ̀ rẹ̀ ń bẹ. yes ní ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde fún tòórọ̀ òní àkórí ìròyìn kan tí amúlẹ̀ kan níbi tí mo ti pé àwọn ìpínlẹ̀ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ tún ti ń pinnu àti yá owó tó tó tírílíọ̀nù lọ́nà méjì ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ ròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ wọ́n pe àwọn ìpínlẹ̀ mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti ń pé àwọn tún pinnu àti yá àwọn owó kan eléyìí táwọn fi ṣàtòlú àti kí nǹkan lè bá rọ̀ sọ̀mù fún àti ṣèjọba láwọn ìpínlẹ̀ ọ̀hún lọ́dún 2024 wọ́n ní èyí ni yóò mú kí gbèsè abẹ́nú táwọn ìpínlẹ̀ ọ̀hún ti jẹ yóò mú kó gbẹnu sókè lọ sí bíi tírílíọ̀nù mẹ́rin ó tún lé eléyìí tó jẹ́ pé ní nǹkan oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tírílíọ̀nù méjì ó lé lọ́wọ́ àmọ́ lẹ́ka tí mo wo àwọn àkọọ́lẹ̀ àti mo ṣe sí àtibá àti náwó data management wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ wípé bí nǹkan ti dé dúró lásìkò yìí bí àwọn ìpínlẹ̀ ọ̀hún bá fi lè yá àwọn owó tí ń pinnu ẹ̀ pa wọ́n yá fún tọdún 2024 ìyún ni ó mú kí gbèsè wọn gbẹnu lókè lọ sí bíi tírílíọ̀nù mẹ́rin ó túlé wọ́n kà á kọ àwọn ìpínlẹ̀ ọ̀hún wọ́n kà á lẹ̀ lẹ́yọkọ̀ kan àti ní èjèèjì wọ́n ní lára àwọn ìpínlẹ̀ ọ̀hún láti rí ìpínlẹ̀ Èkó Abia ìpínlẹ̀ niger zamfara borno tó fi mọ́ ìpínlẹ̀ anambra bayelsa edo enugu kano kogi tó fi mọ́ ìpínlẹ̀ ogun kódà wọ́n sọ àwọn àwọn iṣẹ́ àkànṣe àti àwọn àbá ètò ìṣúná eléyìí tí àwọn ìpínlẹ̀ ọ̀hún ti là kalẹ̀ tí wọ́n fẹ́ mú ṣe lọ́dún 2024 àmọ́ tó jẹ́ pé owó pé bóun ọ̀bá ti sínlé kẹ́nìkan mọ̀ dábò òun lọ̀rọ̀ náà o náà ló sì fà á tí wọ́n fi pò di dandan gbọ̀n lá kí àwọn yá owó láti lè fi ọ̀kan kún èjì ká fi apá ká fi kún ìtàn kí ó lè bá a tó pín ní fún àwọn e, ọmọ bíbí àti olùgbé àwọn ìpínlẹ̀ tí wọ́n ti fẹ́ ya owó òun nígbà tí wọ́n tẹ̀ sọ́wọ́ iwájú bó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń ti àwọn ìkàn kògbò tí wọ́n mọ̀ ń wo sàkún àtọjọ́ iwájú bí n tá bá fẹ́ ṣe lónìí bí ó ti rí wọ́n ní à mímọ yáwó ní gbogbo ìgbà yìí kì í ṣe tó dáa o torí ìgbà tí èèyàn bá ń kó gbèsè kọ́ra bí aṣọ ẹ̀gbọ́n náà ṣé tó bá dé ààyè kan ṣé owó yíyá òun ṣé kò ní gun ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápá láti san àjọ ẹgbẹ́ NLC ẹni tí í ṣe akọ̀wé wọn NLC Onyeka òun sọ̀rọ̀ fún ìwé ìròyìn The Punch ó ní ẹ mọ̀ wò ó ó ní ẹ wo gbogbo àwọn owó yàtà ń yá lórílẹ̀-èdè yìí ó ló léwu ó ní àtijẹ́lẹ́dẹ̀ yùngbàyùngbà ni mo rí o ṣùgbọ́n láti sanwó ẹ̀ yóò mọ̀ yí tìkọ̀tìkọ̀ ó ní ìdínú tó fi le tí ò fi gba tí ò fi dáa ká mọ̀ ya owó láti ṣètò ìṣèjọba ọ̀nà wà tí kálukú fi lè pawó tí ó fi yanjú ara rẹ̀ tí ó sì fi gbọ́ bùkátà ìpínlẹ̀ àti ìbílẹ̀ tó fi mọ́ àwọn èèyàn tí ń gbénu rẹ̀ ní gbogbo ìgbà àmọ́ o torí pé ọ̀nà ibìkan wà tá a ti lè yáwó kálukú ò fojú síbi tí wọ́n ti lè wá owó mọ́ ibi tí wọ́n ti yáwó nìkan lókù tí kálukú ń fojú sí nìsín bí ó bá ti wá ṣe kẹ́rẹ́ kékeré kan tó kàn náà ni pé ẹ gbọ́ ẹ̀já lọ rèé yáwó owó ti wá pọ̀ débi pé gbèsè abẹ́nú gan-an ó ti gbẹ́nu òkè ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni ò lè san tán lọ́dún gbọ́dún pọ̀n síbi tá a wà yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn fọ́fọ́ pé kàkà tá a bá fi mọ́ yáwó ẹ̀já fojú sí àwọn ibi tí owó ṣòdo sí tá a ti lè sọ àwọn nǹkan àlùmọ́nì àti àwọn ọ̀rọ̀ ilẹ̀ tí a sì mọ̀ gbádùn tí ò ní sí pé a ṣẹ̀mọ̀ yáwó ń bìkan láti fi lè ṣe ààtò tàbí ètò ìṣèjọba orílẹ̀-èdè tàbí ìpínlẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn yẹn gùn gan àmọ́ ẹ mọ́ lọ sójú ìwé kejì ìwé ìròyìn The Punch kẹ́yìn náà ó tún kà sọ́wọ́ iwájú. ọ̀dà ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìmáradẹ̀lú lórí ìgbòkègbodò ọkọ̀ fún ti pọ̀pọ̀ṣìnṣìn ọdún kérésìmesì àti ọdún tuntun ààrẹ bọ́lá tìǹbù tó pàṣẹ wípé ẹnikẹ́ni tí bá ń lọ láti ibì kan lọ sí ibòmíì láti lọ ṣe yàtàyòtò fún ti ọdún kérésì àtọdún tuntun wípé kí wọ́n máa san ìdajì owó tó bá yẹ kí wọ́n máa wọ ọkọ̀ àti pé èyí tó bá ti wọ ọkọ̀ rélùwéè pé ọ̀fẹ́ ni kí wọ́n máa gùn ló kọ ìjọba ìjọba àpapọ̀ tó pàṣẹ ọ̀hún báyìí ló tún dàbẹ̀ ni pé kìíní ọ̀hún ó tún rí ìgbélárugẹ kan ọ̀hún lánàá òde yìí ni nígbà tí àwọn èrò kan tí wọ́n pọ̀ bàbí ní Àbújá tí wọ́n mórí lé ibi tó wù wọ́n láti lọ ṣe yàtàyòtò ọdún wọ́n ní àmọ́ sí ìjọni lójú wọn wọ́n láwọn èrò tí ó dín díẹ̀ níbi ogóje ni wọ́n bẹ̀rẹ̀ sí dádúró ẹdúró ẹdúró èló lẹ́sán iye báyìí ni ẹgbà ìdajì padà ńbẹ̀ tí wọ́n sì fún wọn ló ń kàkù dárin múso fún ààrẹ Bọ́lá Tinubu lọ́sẹ̀ tí ó kọjá lọ ìjọba àpapọ̀ ló kéde wípé àwọn màràdẹ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò ní bùdó rẹ̀ tó fẹ́ lọ rí ṣe ọdún níbi tó wù pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ara àbí ọ̀rẹ́ àti olùfọ́ ìmọ̀ yíká ibikíbi lórílẹ̀‐èdè nàìjíríà láti jẹ́ kí ìrora tó ti débá ọmọ nàìjíríà látàrí ti owó bẹtiró tó gbẹnu gangan sí ọmọnìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn lẹ́ni ọba wa rìnrìn àjò yìí ìdajì owó tẹ́ ẹ fi ń wọkọ̀ tẹ́lẹ̀ ilẹ̀ mọ̀ọ́sán Hmm. bákan náà iná sọ wípé lẹ́yìn àwọn tí wọ́n máa wọ ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì bọ̀gìnì yìí wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ wọ ọkọ̀ rélùwé wọ́n ti fi hàn pé ọ̀fẹ́ ni kí wọ́n máa gùn inú àtẹ̀jáde kan èyí tí alukoro ní iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olújìmí oyètọ́mi ló sọ pé ẹgbẹ́ àwọn tí ń wa ọkọ̀ bọ̀gìnì association of luxury bus owners albon pé àwọn náà wọ́n tún ti fi kún un torí pé wọ́n ti gbìmọ̀ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW pé àwọn tó bá ti wọ́kọ̀ wọn wọ́n máa fún ọ ní ìdajì owó wọn padà lánàá òde ni ọ̀ sẹ́ẹ̀rì ààrẹ Bọ́lá Tinubu tó pa àṣẹ yìí ló dàbí ẹni pé <clears throat> àná òde yìí làwọn ẹ̀ wá rí ìjà sáré gangan tó pé níbi tí wọ́n ti ń wọkọ̀ ní Àbújá àwọn tó fẹ́ lọ sí Gombe Bauchi Yola Maiduguri àti àwọn ibòmíì wọ́n ní í ṣe ni wọ́n ní oníkàkù rẹ̀ ẹ mọ̀ nsó níbikíbi tẹ́ ẹ bá ń lọ àmọ́ ìdajì owó ẹlẹ́ẹ̀mọ̀ san ọ̀ torí pé àwọn ikọ̀ kan bẹ tí ìjọba ti gbé kalẹ̀ tí ọmọ tọpinpin ìjẹ́ ń ta wíyè sáwọn onímọ́tò ṣé wọ́n tẹ̀lé wọ́n ní lójú ẹsẹ̀ iná ni wọ́n ń béèrè lágbájá èlò lẹ́sàn èlò lẹ́sàn tẹ́lẹ̀ tọ́ba ti jẹ́ ìdajì ni wọ́n ní déédéé ni ẹ máa lọ hmm. síbi tẹ́ ẹ bá ti ń lọ báyìí bákan náà gbogbo àwọn èèyàn náà ni wọ́n ti bẹ̀ sí ṣe àdúrà tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ ìjọba fún irú ìgbésẹ̀ yìí tó pé wọ́n ní kò tí ì wáyé rí o bí ó bá di àkókò ọdún ìrora àkọ́kọ́ téèyàn ó ní òun náà ni láti wọ ọkọ̀ láti ibìkan lọ sí ibòmíì. Hmm. ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch ní ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò bó tilẹ̀ jẹ́ pé ó múnú ẹni dùn sì mórí ẹni yá gágá torí ohun tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ó àwọn ọlọ́pàá ní wọ́n padà gbálẹ̀ lọ́wọ́ wọn wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Abia ní wọ́n ti sọ̀rọ̀ pé ọwọ́ àwọn ti ba àwọn èèyàn kan ẹnìkan tó jẹ́ ayálégbé àbàmì tó jí ọmọ ayálégbé rẹ̀ tí wọ́n jọ yálégbé <laughs> mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jí gbé wọ́n ní wọ́n ti gbà padà lọ́wọ́ àwọn tí lọ́wọ́ ayálégbé àgbàmì ọ̀hún o nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lóòrù gànjọ́ lánàá ẹni tí í ṣe kọmíṣánná fúnléṣẹ́ ọlọ́pàá ń bẹ̀rùn Kenneth Chukwu Omueli nígbà tó ń sọ̀rọ̀ níbi àtẹ̀jáde tí ẹni tí ṣe alukoro tó buwọ́lù ASP Maureen Chinaka ó pe sẹ́ẹ̀rí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ bẹ̀hùn lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 2023 ó ní ẹnìkan tí í ṣe abilékọ Ifeanyi Udoma Ibe ẹni tí ń gbé ní agbègbè kan tí ń pè ní Ubakala ní Uzai Umuahia ló wá sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá fẹjọ́ sùn wípé ẹ mọ̀ gbàmí ẹ gbàmí ẹ dákun ẹ rà mí kalẹ̀ ọmọ òun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní òun ò mọ̀ rí tó sì jẹ́ wípé ayálégbé kan táwọn jọ ń gbé papọ̀ ni òun fura sí pé ó jí àwọn ọmọ òun kó kéèkan ní kété tí wọ́n fi ẹjọ́ sùn yìí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá bọ́ sójú iṣẹ́ tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ìwádìí wọn ò mọ̀ já sásán ó mú nǹkan jáde o torí lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ọwọ́ ti ba Ifeoma Abonyi ọmọbìnrin ẹni ọdún márùn-ún ó lé ní ogójì tí òun wá láti Àsàbà nípínlẹ̀ Delta Ifeoma Abonyi ó ní wọ́n pé wọ́n pé wọn ò dámọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tó jẹ́ pò ló jí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún kó lóṣù kejìlá ọdún tá a wà yìí nígbà tí ń sọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá pé inú wa dùn láti jẹ́ ẹ mọ̀ o pé ọwọ́ ti bá ọ̀daràn àlọ́kọ́lóńkígbe tó jí àwọn ọmọ ayálégbé rẹ̀ gbé tó fẹ́ mọ̀ fi dá láàmú ẹ̀ wá mọ̀ gbọ́ kì í ṣe àwọn mẹ́rin yẹn nìkan la bá ń bẹ̀ o mẹ́jọ ńlá wọn tá a bá lákàtà rẹ̀ obìnrin mẹ́rin ọkùnrin mẹ́rin náà pẹ̀lú tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń gbìyànjú láti dá àwọn tó kù náà padà sọ́dọ̀ àwọn òbí wọn ǹjẹ́ ṣó nìkan náà la mú rárá o ó nìkan kọ́ la mú o àwọn mẹ́jọ náà pẹ̀lú ńlá mú táwọn náà jẹ́ afurasí tí ẹjọ́ ńlẹ̀dí àpòpọ̀ tí ẹjọ́ ń ṣiṣẹ́ láabi yìí wọ́n ní bí ọdún ti ń súnmọ́ táwa náà ń súnmọ́ dún wọ́n ní ní kí kálukú ó yá a máa fi ojú rẹ̀ sọ́lẹ̀ o torí gbogbo ẹni tí ń fẹ́ yín kọ́ ni ó fẹ́ bá ní dáwọ́ ọ̀dùnnú o ẹlòmíì kàn ń tàn yàn láti lè fi ṣiṣẹ́ àti wàhálà àbí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ni ọgbà bẹ́ẹ̀ ni pẹ̀lú bó ti jẹ́ pé aláyọ̀ ń yọ̀ lánàá àwọn kan mọ̀ kẹnu ẹkùn ǹjẹ́ kí ló fà á wọ́n ní ẹnìkan tí ṣe ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine eléyìí tí òun náà pé ẹja lọ rèé ṣe fàájì kérésìmesì lánàá wọ́n ní ló ti rilẹ̀ sínú odò odò tá a fi gbá fàájì beach ní agbègbè kan tí wọ́n pè ní àmúwò ọ̀dọ̀fin ilé ijó kan ti ń bẹ̀ǹbẹ̀ tọ́wá ní odò létí tí wọ́n ti mọ́ ṣe fàájì nípínlẹ̀ èkó wọn ni tí wọ́n ṣàlàyé ẹ̀ ni pé bí nǹkan bíi aago méjìlá ọ̀sán náà lọ wà pé òun tún ṣe báyìí de o ẹja jọ ṣe nígbà tí àwọn òun àtàwọn ọ̀rẹ́ tó fi mójúlùmọ̀ tí wọ́n sì kóra wọn jọ pọ̀ síbẹ̀ tí wọ́n jọ ń jẹ tí wọ́n mu tí wọ́n ṣe yàtà yòtò gbagba dúdú àmọ́ kò pẹ́ kò jìnnà ìní ẹ pé ẹja wẹ̀ kálọ̀rì tẹsẹ̀ bodò onífàájì tí wọ́n pe ń bí ìṣun tí tẹsẹ̀ bọ́ tí wọ́n tẹsẹ̀ bọ́ báyìí ẹsẹ̀ kan tí wọ́n kì bọ́ ń ní kíní ọ̀hún bá fà wọ́n mọ́ra ló sì wọ́ ọmọkùnrin ọ̀hún lọ ah. ǹjẹ́ wọ́n ti yọ wọ́n ní títí dàsìkò yìí wọn ò tí ì rí o àmọ́ tí wọ́n rí gbẹ̀yìn náà ni pé ó tẹsẹ̀ bodò ó sì bodò lọ ojú ìwé karùn-ún ìwé ìròyìn the punch láwọn ìròyìn méjèèjì tí mo mú lọ́wà. tó ọlọ́run ọba yóò máa ṣamọ̀nà wa o ọdún là ń ṣe nǹkan bú tààrò tí kò ní ṣẹlẹ̀ sí wa o àmì ọlọ́run àwọn tó jẹ́ èèkàn ìlú àwọn kìrìsìtẹ́nì àti àwọn olórí láwùjọ wa wọ́n ti bẹ̀ sí rọ gbogbo aráàlú pé àdúrà ní ká tẹ̀ ń pẹlẹ mọ́ kí Tinubu kó lè bá a ṣe àṣeyọrí ẹni tí í ṣe ààrẹ fún ilé asòfin àgbà Godswill Akpabio Catholic Bishop ti ẹkùn Sokoto Matthew Kuka àti ààrẹ fún Christian Association of Nigeria Daniel Oko ni wọ́n jọ panupọ̀ lánàá tí wọ́n sì ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn olóṣèlú wípé ká tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ àdúrà ọ̀ tá à ń ṣe kárí ìdájú wípé àásùn àòsì wo à ń fi àdúrà ran ìṣàkóso Tinubu lọ́wọ́ kó lè bá àgúnlẹ̀ ayọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ni wọ́n panupọ̀ tí wọ́n sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n wà láti máa rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé àdúrà ló lè ṣe àdúrà sì rèé kò ṣohun ní ilé ayé ẹ̀dá hmm. àwọn àdúrà tí wọ́n ń sọ pé ká máa ṣe hàn wọ́n ní àkókò wà tá à ń ṣe kérésì yìí ìgàn lọ́wọ́ á dòjù tó pé bá a bá ti ń ṣe yàtàyòtò fún ti ọdún kérésìmesì ká mú gbàgbé àwọn ibi tí bàtà tó ti ń tà wá lẹ́sẹ̀ ká ran ọlọ́run ọ̀bà létí pé kó bá ní omi ìtura kó bù ú síbẹ̀ àpábíò nínú ìkíni kú ti ọdún kérésìmesì níbi tó ti wà nínú ìjọ Cathedral of Methodist Church of Nigeria ní abuja níbẹ̀ ló ti sọ wípé ìkógojá Tinubu àdúrà wa ni yóò gbèdé ibẹ̀ ó sọ pé lónìí yìí ọjọ́ pàtàkì ni o nínú àwùjọ Kristẹni ní orílẹ̀-èdè àgbáyé ó ní ní àkókò tí Ọlọ́run ọba tó mọ̀ọ́mọ̀ fínúfíndọ̀ tó fi ọmọ rẹ̀ fún aráyé pé kí ó lè pa ẹ̀ṣẹ̀ ìdárẹ́ ó wá ní lónìí tí wọ́n bí olùgbàlà sí ilé ayé yìí ó lọ yẹ kí a máa ṣe àjọyọ̀ náà pẹ̀lú àdúrà ni o hmm. ó ní àkókò yìí tá a wà yìí òun rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ìrànlọ́wọ́ kan ṣoṣo tá a lè ṣe fún ààrẹ bọ́lá tìǹbù ó ní wípé ká fi àdúrà ká fi ràn án ní ọwọ́ o ó ní bóun ṣe bá a ṣe ń ṣe yìí ó lóun mọ̀ wípé àdúrà kò ní sùn torí pé ọlọ́run ọba ó ń tẹ́tí sí àdúrà wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní àmọ́ kinní kan ní mọ́ jọ̀ lójú o ó ní tó ń bá rí táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ káàkiri nípa pé Tinubu ah, bàbá yìí ó yẹ kó ti gbìyànjú ó yẹ kó ti ṣe ju báyìí lọ ó lóun sọ fún ẹ pé oṣù mélòó ló ti lò lórí àga ìṣàkóso ó ní mírèkù làwọn èèyàn ń retí o ó ní lọ́gán tí àwọn bàtì rántí wípé àṣebọ́kùnrin ah, ń ló ṣe gudugudu méjì yàyà mẹ́fà ní ìpínlẹ̀ Èkó ńgbà tó jẹ́ gómìnà láàrin ọdún 1999 sọdún 2007 ó ní wọ́n ń fi Èkó wé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó sì yẹ kámọ̀ pé kò lè jọra wọn ṣùgbọ́n o ó kú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìbẹ̀rẹ̀ rèé wọn ní kì í ṣòníṣẹ́ o ẹni ọba ṣe é dópin tó forí tì í iná ní àgbàlá nígbà tó ń ọmọ sọ̀rọ̀ mẹ́ Bishop Hasan Kuka ni ló ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kó lo gbogbo ọgbọ́n èyí tí ọlọ́run ọba tó fi jíǹkì rẹ̀ láti jẹ́ kí wàhálà èyí tó débọ̀ ọmọ Nàìjíríà lákàtà àti ètò ààbò kí ọ̀jẹ̀rọ̀dù lọ́ọ́ mú mi o hmm. ó sọ fún Tinubu pé kó bójú wo ọ̀nà palliative tí ń fọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí pé ó ní kankan ni ó jẹ́ kí wàhálà kó kúrò lọ́rùn ọmọ Nàìjíríà ó ní bọ́mọ Nàìjíríà bá lè sùn kí wọ́n di ojú méjèèjì palliative kan náà nù ó ní látàrí èèyàn ló ń fi rọ ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n gbajúmọ̀ ọ̀rọ̀ ètò ààbò gidigidi gan ni o ní orílẹ̀-èdè yìí torí pé ẹ̀dá tó bá fi ẹ̀dọ̀ lérí òróǹro ìní ọ̀ràn ti pé kí n lájẹ̀ kí n láàmú ó ní bí ẹ bá ti ń gbọ́ gbàgbós ó ní kò lè sí ìdàgbàsókè kan tó gúnmọ́ níbẹ̀ bíi ti wù kí ọmọ. ní ojú ìwé keje ìwé ìròyìn the punch ní ìròyìn kan wà níbi tí ẹgbẹ́ àwọn gómìnà governors forum tí wọ́n ti da àhesọ ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà àbàjẹ́ kan tí wọ́n sì dúnmọ̀ huru mẹ́nìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adarí lẹ́ka ròyìn nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ní nǹkan ọjọ́ Monday láti ọwọ́ àwọn ẹni tí í ṣe adarí wọn ẹ̀yùn adarí lẹ́ka tó bá jọmọ́ ti òfin Chijioke Chukwu ẹgbẹ́ àwọn gómìnà ṣàpèjúwe ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n hùn láti ọwọ́ ẹnìkan léyìí tí í ṣe adarí ẹ̀ka àròyìn kan àti ọ̀rọ̀ tó bá jọmọ́ ti gbogbogbò Abdulrasaq Bakindo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lè mú wàhálà dání tó sì lè dá orúkèrúdò lẹ̀ láàrin àwọn èèyàn eléyìí tó jọmọ́ lù Bakindo bẹ́ẹ̀ bá gbàgbé nínú lẹ́tà kan eléyìí tó lu jáde níbẹ̀ ni ti ń sọ fún àwọn ẹgbẹ́ àwọn gómìnà alága wọn àti títúnṣe gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn ẹgbẹ́ àwọn gómìnà ti kúrò lójú òpó tí ó ń tọ́ o tí ó sì jẹ́ pé ní ìsìn wọn ti gbé ojú kúrò nínú mímọ́ mú ayé dáa fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé àpò tiwọn nìkan òní ń rọ bámú tí sì ń kún gbogbo ìgbà nígbà tí ọmọkùnrin ọ̀hún Bákíndé ń sọ̀rọ̀ nínú lẹ́tà rẹ̀ ní ti ń pè ẹ wá ẹnu ẹ̀yin gómìnà nìkan ìní ń tọrọ yọ ni kí ló dé tó jẹ́ pé ìlú ló dìbò yàn yín àmọ́ ńgbà tẹ́ ẹ débẹ̀ ẹ mú ìpàkọ́ ẹ jù ú sẹ́yìn ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù yín nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà láti ọwọ́ ẹ̀ka tí mo rí sí ọ̀rọ̀ ètò òfin fún wọn ó ṣàlàyé ó ṣàlàyé ọ̀rọ̀ tí Bákíndé sọ̀hún gẹ́gẹ́ bí èyí tó lè dárúkèrúdò lẹ̀ tó sì fi kún pé bí kò bá tètè gbégbésẹ̀ tọ́tọ́ àti tó yẹ lórí irú lẹ́tà bẹ́ẹ̀ àwọn náà ó gbégbésẹ̀ tako o tí yóò sì mọ̀ pé bí irin bá kanrin ìkànnì tẹ̀ fún kanni torí ọ̀rọ̀ tó fi ẹ̀sùn ẹ̀ tó fi kàn wọ́n àwọn ọmọ nǹkan kan pa ẹ̀ kò sì kàn wọ́n pẹ̀lú èwo ni kí èèyàn ọmọ mú àtàmọ́ mátàmọ́ mọ́ ọ̀farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ láti lè jẹ́ kára ló lè mọ̀ rí òun gẹ́gẹ́ bí ẹni tó dáa láwùjọ ó ṣe é rí lọ́wọ́ tá a wà ara ń kan àwọn èèyàn o èèyàn sì gbọ́dọ̀ mọ ṣọ́ra fún gbogbo ohun tí ọba sọ níta gbangba wálíà kì í ṣerú àsìkò ilé yóò mọ̀ fa àwọn ọ̀rọ̀ kan ṣàwàdà tàbí fi mọ̀ ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ mọ̀ dùn yàn bí èèyàn bá sì ṣe yẹ̀yẹ́ jù lọ́wọ́ tá a wà yìí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó yarí mọ́ lọ́wọ́ nígbà tí ń sọ̀rọ̀ Bákíndó eléyìí tó kọ̀wé fipò rẹ̀ ẹ́lẹ̀ ní nǹkan ọjọ́ keje oṣù kejìlá ọdún tá a wà yìí nígbà tó sì fipò rẹ̀ ẹ́lẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà náà ló bẹ̀rẹ̀ sí ní kọ àwọn lẹ́tà oríṣiríṣi bíi pé ẹ wo lára àdí tó ń fi kọ̀wé fipò òǹlẹ̀ náà rèé àwọn ìwà àbàjẹ́ àjẹbánu àwọn ìwà àdọ̀tí tí mo mú kéèyàn rò pé ah, èmi náà lọ́mọ mo níyà mo ní mọ̀lẹ́bí mo ní bàbá bó lọ́jọ́ ọ̀la wọn ò ti rí èmi ò lè bá yín lọ́wọ́ sí gbogbo játijàti yó ó ní lára nǹkan tí òun fi fi kọ̀wé fipò òun lẹ̀ tó ń fi fipò òun lẹ̀ náà nu ẹ̀ wá wò látijọ́ tó ń ti fipò òun lẹ̀ ó ní bóyá nítorí àwọn àṣírí kan tó ń ti ojoojúmọ́ báyìí ni ẹ fi ń dún mọ̀húrú mọ̀húrú mọ́hùn bíi kí ẹ mọ̀ pé bọ́ọ̀ bá ilé sọ tó jẹnu ẹ lọ ọ̀ọ́tẹ́ o bọ́ọ̀ bá bẹ́ á sì bẹ́ á sì bẹ́ ìwọ náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ṣùgbọ́n o gbogbo àwọn ìdúnmọ̀húrú mọ̀húrú wọn àtàkà lásánlàsàn tí ọ̀ràn kọ kò lè dáhùn dúró láti lè mọ̀ ṣe tí òun fẹ́ràn láti mọ̀ ṣe bí ẹ̀ bá ti ṣe tó tọ́ òun náà mọ̀ tú àṣírí yín ni o fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìròyìn yẹn pọ̀ dùn ẹ máa lọ sójú ìwé keje ìwé ìròyìn the punch tó jáde fún tòwúrọ̀ ní. ìròyìn yìí náà ló mú àsọyún ọ̀rọ̀ jáde ọ̀ látàrí ìròyìn kan tó ti ń jáde tí ń jà rìnrìn káàkiri orí ayélujára wípé pope ó ti buwọ́lù kakọ̀ ọmọ ọ̀fẹ́ akọ̀ kabọ̀ ọmọ ọ̀fẹ́ àbò ẹnìkan ti wá gbẹnusọ fún pope báyìí o èyún ẹni tí í ṣe bíṣọ̀pù ìjọ catholic ẹkùn àbújá ignatius kagama ó ní irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ pope ò fi àṣẹ sí o. bíṣọ̀bù kaigama iná ni ó sọ̀rọ̀ nu ìwé ìròyìn ti the nation láàárọ̀ tòní tó sọ wípé pope francis pé kò bu ọwọ́ lu o kí akọ kọ́ máa fẹ́ akọ káàbò ó sì máa fi àbò wọn ní kò sí ntọ́jọ́ o nínú ìjọ tí àwọn kaigama ni ló fi eléyìí bọnú wàásù rẹ̀ nínú ìjọ Our Lady Queen of Nigeria Catholic Pro Cathedral ní Àbújá níbi tí ó ti ń kí àwọn ọmọ lẹ́yìn Kristi pé wọ́n kú ọdún ti kérésìmesì gẹ́gẹ́ bí Kẹ̀gámà bó ṣe tẹ̀síwájú ó ní fọ́nrán kan bẹ léyìí tí wọ́n jù káàkiri ìgboro ayé tó jẹ́ pé àbòsí ni wọ́n fi pọ́n àti pé wọ́n fi ìkọkúkọ wọn dorí ìròyìn kodò ní ọ láti mọ̀ọ́mọ̀ kó ẹ̀rẹ̀ rẹ ara ìjọ kátólíìkì ní orílẹ̀-èdè àgbáyé ni kí àwọn ọmọ ìjọ àti àwọn míì wọ́n lè bá a fi ojú àbùkù wo ìjọ ọ̀hún ó ní kó lè bá a dá yín lójú o ó ní pope kò tiẹ̀ lè buwọ́lurú ẹ̀ láyé láyé ni wípé kí akọ máa fẹ́ akọ kí abo náà kó sì máa fẹ́ abo ó nínú bo lẹ́tì gbọ́ eléyùn ó ní nǹkan tọ́lọ́run ọba bá lòdì sí ẹ̀dá kan ò ní í ṣe kọ́mọ kábùkù ó ní òun jẹ́ aṣojú fún pope ní orílẹ̀-èdè nàìjíríà báyìí ó ní tó bá jẹ́ pé irú àwọn ìbuwọ́lù bẹ́ẹ̀ tó bá jáde láti ọ̀dọ̀ pope ó lẹ́nu lẹ́ẹ̀tì gbọ̀n tàbí kẹgbọ́ lẹ́nu àwọn èèyàn míì náà tí wọ́n jẹ́ àwọn tá a lè gbàgbọ́ nínú ìjọ kátólíìkì ó ní àwọn ìròyìn tí wọ́n ń gbé káàkiri yìí àwọn ọ̀tá ìjọ ni àwọn èèyàn náà ò tí wọn ò rí nǹkan tí wọn ó ṣe tó jẹ́ pé irọ́ ni wọ́n ń tú tà káàkiri fún omilẹ́gbẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn èèyàn lágbàáyé tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ó ní ṣùgbọ́n dá lójú o wípé wọ́n kàn ń ṣe lásán ni o ó ní ọlọ́run ò ní tì wọ́n lẹ́yìn wọn ò ní rọ́wọ́ mú nínú èyí tí wọ́n gùn léyìí Kàìgámà ló gba gbogbo ọmọlẹ́yìn Kristi ní ìmọ̀ràn pé ẹ mọ̀ sọ ìrètí nù o ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó dúró gírígírí ó ní torí pé ọ̀pọ̀lọpọ̀ ìkọlù kọgbà èyí tí wọ́n fi ń kan ìjọ yìí ó ní ṣe é mọ̀ wípé kò lè mọ̀ wáyé ó ní láìpẹ́ láì jìnnà ìmọ́lẹ̀ ó ń bọ̀ wá borí òkùnkùn biribiri èyí tó wà ń tà nígbà tí ó ti máa sọ̀rọ̀ lórí gbogbo bí nǹkan ṣe rí láwùjọ wa ó ní bí ẹ̀dá bá ti ní ìrètí ó ní ohun gbogbo téèyàn bá ní ìrètí nínú ọlọ́run ọba ohun gbogbo náà ni yóò máa jẹ́ ṣíṣe o ó torí pé kò ṣeun tì ní ọlọ́run ọba ó ní ká máa ṣe àdúrà fórílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn tí ń darí rẹ̀ ó wá sọ fún ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí pé ó kù nìbọn dùn ó ní lára àwọn nǹkan tí ìjọba tí wọ́n gbọ́dọ̀ jáwé sóbì sí ó náà ní láti mú kí ìwà ọ̀daràn kó dínkù ní orílẹ̀-èdè wa kí òfin ó sì dúró láti máa ṣe iṣẹ́ rẹ̀ lákòókò tó àti nígbà tó bá yẹ. kí ó tó di wípé a lọ sí ojú ọjà lọ́hùn-ún ìròyìn kan bẹ ní apá àṣàlẹ̀ níyìn tí ń pé ẹgbẹ́ kan tí kì í ṣe ti ìjọba tí wọ́n pè ní World Institute for Peace wọ́n ti fún àwọn èèyàn tó jẹ́ adarí ní ẹ̀ka ẹ̀ka ọ̀rọ̀ ètò òfin ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbèdéke ọjọ́ mẹ́wàá kí wọ́n fi ṣẹ́wélé ìyanṣẹ́lódì e eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ ọ̀hún nípínlẹ̀ náà wọ́n ní bí wọ́n bá kùnà láti ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀ka ọ̀hún wọ́n ti dúnmọ̀ òru pé àwọn wọ́jú sùn lọ síwájú ilé ẹjọ́ o tí wọ́n pé bí wọ́n ti ń ti ilé ẹjọ́ pa ẹ̀ kódà ọ̀nà tí ipa tí yọ̀ọ́mọ̀ ní lórí ìpínlẹ̀ kò ní dáa o torí pé àwọn kan ń bẹ ní àhámọ́ báyìí tó jẹ́ pé ẹjọ́ wọn ò ju pé wọ́n kàn gbé wọn lọ kẹ́ẹ̀sì fún wọn láàrè kí wọ́n mọ̀ lọ lé wọ́n ti ń lo ọjọ́ méjì mẹ́ta mẹ́rin ìmí inú wọn ti fẹ́ mọ lò tó oṣù kan báyìí ní ọgbà àbí tí wọ́n fi wọ́n sí pé kí wọ́n wà ń bẹ̀ náà kí ìdájọ́ fi wáyé lórí wọn ẹ̀wà amúlé ẹjọ́ ẹ̀ ti papin àwọn èèyàn tó yẹ wọ́n gbàdájọ́ ojú ẹsẹ̀ kíákíá wọn ò rí gbà torí pé ilé ẹjọ́ wà ń títì pa jùsùn tẹ́ ẹ̀ bá gbàgbé lógúnjọ́ oṣù kọkànlá ìní ẹ̀ ti pé àwọn ṣe àwọn fẹ́ ti àwọn ilé ẹjọ́ pa o ìdí abá ni pé látàrí ìyanṣẹ́lódì kan àti ìfẹ̀hónúhàn kan eléyìí tó wáyé tako ẹni tí í ṣe adájọ́ àgbà nípínlẹ̀ ọ̀hún adájọ́ adépèlé òjò eléyìí tí wọ́n pé wọ́n fún ní tí wọ́n pé ìmọ̀ fún àwọn òṣìṣẹ́ ní ìwé gbélé ẹ̀ nǹkan kékeré tí wọ́n bá ti ṣe báyìí ìwé gbélé ẹ̀ ni wọ́n gbà àtàwọn nǹkan míì àwọn nǹkan míì eléyìí tí wọ́n pé wọ́n tún mọ̀ ọ́n ṣe tí ò bá àwọn èèyàn ọ̀hún lára mu nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ wájú wọ́n ní àìbá wọn lára mu ọ̀hún ìní ẹ̀ fi pé àwọn náà lọ yanṣẹ́ lódì ni tó sì jẹ́ pé láti ọjọ́ kejì lé ogún ní gbogbo gbogbo wọn pátá ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní wòṣẹ́ ràn nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe alága àti adarí fún ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba World Institute for Peace ọ̀gbẹ́ni Lamina Ọmọtóyọ̀sí ó pé ìyanṣẹ́lódì ọ̀hún ó ló ti mú kí àwọn èèyàn kí bí ìgbà tí wọ́n ń tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ni torí ọ̀pọ̀ ní bẹ láàmọ́ tó jẹ́ pé wọn ò ní ju bíi kẹ́kàn wà ń bẹ̀ fọ́jọ́ mélòó kan kí ìdájọ́ fi wáyé lórí wọn àmọ́ ìdájọ́ ò lè wáyé torí pé àwọn ẹgbẹ́ tí ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ wọn ti lọ rèé yanṣẹ́lódì tí kálukú wọn sì ń jókòó tẹ́ ń woṣẹ́ ràn ẹgbẹ́ tí kì í ṣe tìjọba ọ̀hún wá dúnmọ̀ wúru o pé bí ọjọ́ mẹ́wàá ọ̀hún bá lè lé ọjọ́ kan tí wọn ò padà sí ẹnu iṣẹ́ kó wa àwọn ẹ̀ kò burú àwọn náà tọ ilé ẹjọ́ míì lọ láwọn ìpínlẹ̀ míì táwọn sì wọ́jú sùn lọ síwájú ilé ẹjọ́ pé tọ̀ wọ́n ti ń da nǹkan rú o lẹ́ka ẹ̀rọ ètò òfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì jẹ ìyà fojúwiná òfin tí òfin bá ti là kalẹ̀ pẹ̀lú wọn jẹ ìròyìn yẹn náà gùn ó sì pọ̀ ẹ lọ sí ojú ìwé keje ìwé ìròyìn The Punch tó jáde fún tòwúrọ̀ òní. ajá balẹ̀. ajá balẹ̀. kérésì dé àwa ṣọpẹ́ kérésìmàdé ò kẹ́lẹ́lẹ́. bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ toac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá a kó wọlé látòkè òkun complete setting dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọ́dún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ máa rajà ní toac interior tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rin rí lórí ọjà tẹ́ bá rà má wàá wàá jẹ́ wọ́n ròyìn fún ọ tètè kàn sílé ìtajà Towac Interior home of imported furniture lónìí ní Àgbẹ̀kẹ́ Plaza opposite Yídí Agodi gate Ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two Towac Interior lónìí Merry Christmas and Happy New Year. Yeah. a tún ti gbede o. ẹ wá bá wa ra o twenty pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa <laughs> ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré bẹ̀rẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà ní iṣẹ́ tí pọ́ńpì concept ó gbàrà ìsìn àpò kan lọ́fẹ̀ẹ́ promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn ti p The pompey Concept Developer that cares. Adupe she gan adupe she ṣe adupe she o Ile she roya ń undupe adupe she gan adupe she ṣe adupe she o àmọ́ rírì oore roya ṣe roya guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun àmọ́ rírì oore tẹ̀ láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 080 08098425876 Royal Guard disinfectant kill germs in total. balẹ̀. United Missionary College UMC 1983 set wọ́n ti ṣetán báyìí o láti fa gbọ̀ngàn iléèwé tó ń ti àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ṣàtúnṣe rẹ̀ lé àwọn ìgbìmọ̀ alákòóso ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́wọ́ lónìí òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tá wà yìí ní dédé aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ yìí gẹ́rẹ́gẹ́ àwọn aṣojú láti subeb àwọn náà wà ń kalẹ̀ lẹ́yìn náà ò ayẹyẹ ìkórajọpọ̀ fún àsè ìfẹ́ reunion party yóò wáyé ní racecourse lounge tó wà ní adamasingba stadium ládojúkọ ìbàdàn recreation club nílùú ìbàdàn bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán títí di aago méje alẹ́. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde supade sirọ tó ń da agbára padà ságọ́ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ́ ara wa nílò ní gbogbo gbà kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣèṣe akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀ òde o rẹmi yóò ṣe ní ìtúngbẹ dòde o òde o ọ̀nàrẹ́bù tọ́kàndù tún gbé dòde o. oh yes ó tún ti ṣẹlẹ̀ ní ìdó ìbàràpá east federal constituency pẹ̀lú bí ọ̀nàrẹ́bù ẹnjìnì adírẹ̀mí òsínì yóò ṣe máa ṣe àràgbá yamuyamu ètò ìrónilágbára mega empowerment àti ìfilọ́lẹ̀ àwọn olùrànlọ́wọ́ pàtàkì special assistant ní ọjọ́ ìṣẹ́gun tuesday twenty sixth december twenty twenty three ní ètò ọ̀hún yóò wáyé ní community primary school ìdí ìgbàrò lójú ọ̀nà ológun ẹrú sí ìdó lópòpónà èrúwà ń bàdàn bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ náà àwọn kọbítí kọbítí kọbítí kọbítí ẹ̀bùn làwọn aráàlú tó dìbò yẹn ni eré ọmọ gbé lọ lé táwọn kan sì tún máa gba ipò tí ọmọ dẹ́rìn pẹ̀kẹ́ wọn lọ́jọ́ náà àǹtí ọ̀bádókò bá bẹ nìkan rí ní olóko bàbá òun lọ́pọ̀ ju o ẹ̀yin èèyàn kú ìdìbò ìdó àti ìbàràpá east federal constituency ẹ máa bọ̀ lógúnlógún lágbàlagbà ẹ wá fojú wò ra ayọ̀ àkàrà wo ń pa ló kájú ẹ̀kọ́ gìrì ọ̀nàrẹ́bù ẹnjìnì adérẹ̀mí ò sẹ́ni kájú ẹ̀ APC progress. àjà balẹ̀. alága ìjọba ìbílẹ̀ ìbàdàn north east honourable ibrahim akintayo tí gbogbo èèyàn mọ̀ sí omuyes ó ti ń pàrọwà fáwọn kìrìsìtẹ́nì láti fàsìkò ọdún kérésìmesì táwa yìí gbàdúrà láti lè bá a kojú ìpèníjà lọ́lọ́kan òjọ̀kan tó ń bá orílẹ̀-èdè nàìjíríà fínra bẹ́ẹ̀ sì tún ni ó ń kí gbogbo kìrìsìtẹ́nì ó ń kí wọn kí wọ́n ṣàmúlò àsìkò ọdún yìí láti kẹ́kọ̀ọ́ nípa jésù kristi ọ̀nrẹ́bù ibrahim akíntayọ̀ omuyes ó ń kí gbogbo kìrìsìtẹ́nì káàkiri orílẹ̀-èdè nàìjíríà kú ọdún pàápàá jùlọ àwọn èèyàn ìjọba àbílẹ̀ ìbàdàn north east àtàwọn èèyàn yíká ìpínlẹ̀ ọ̀yọ́ síwájú sí ọ̀nrẹ́bù ibrahim akíntayọ̀ omuyes ó ń dáwọ́ dùnnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún ti ayẹyẹ ọjọ́òbí eléyìí tó tún ṣe kòńgẹ́ ọdún kérésìmesì tọdún yìí ó wá ń gbaládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó dákun kó fún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́mìí gígùn àtàláfíà tó ń ti ìfọkànbalẹ̀ tó péye kó sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra lákòótán ọ̀nrẹ́bù Ibrahim Akíntáyọ̀ omuyes ó tún nawọ́ ìkíni kú ọdún sí aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyáàfin Tamunu Omínínì Olúfúnkẹ́ Mákindé fún bó ṣe mú ọ̀rọ̀ àwọn obìnrin àgbàlagbà tó ń ti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́bìnrin lọ́kùnkúndùn níjọba àbílẹ̀ ìbàdàn north east kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa tẹ̀síwájú nínú ìdàgbàsókè tó lóòrìn arábìnrin ìkẹ́oyè oyètòrò adarílẹ̀ka ètò òròyìn àti kéde sétígbọ̀ aráàlú níjọba àbílẹ̀ ìbàdàn north east òun ló fi àtẹ̀jáde yìí síta. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́dé kò dòrò. èrò ọ̀yà wa àlùjọ yìí dùn. ó dùn ó. èrò ọ̀yà àtúgbà ìyàtọ̀. ẹ wá àtúgbà. ẹ tùgbà rẹpẹtẹ. yínká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sọ yìí kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akúkú ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn ó gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. dákun ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lélẹ̀ yìí gbé sókè. ìfọlá ti di bá bímọ bá bẹ̀. bá bẹ̀ má bá àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́nà àrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ tìtìrín lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ̀ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ tó sọ pé kí n yẹ yọ ní wà. ọlọ́run májẹ̀mú o. májẹ̀mú tó bá mi. bọ́dún ṣe ń lọ sópin kò ṣòro fọlọ́ májẹ̀mú láti ṣàánú fún ọ. the lord city gospel grace ministry ma alile out off akérèfọ́n street meridian bus stop àpáta ìbàdàn sọ pé lóòótọ́ o ti bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ wá parí ẹ̀ lọ́nà tó dára ọlọ́run májẹ̀mú ni àkórí àkànṣe ètò lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n dọjọ́ àìkú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí láago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ mẹ́sàn-án lẹ́la ó bẹ̀rẹ̀ láìsùn ọdún tí ń ṣe ọjọ́ àìkú tó bá wá dàgó méjì àárọ̀ ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kìíní ọdún tuntun ìsìn ìfòróróyìn ọ̀run sì ni ó gbìnàyà ní gbọ̀ngàn ìjọ the lord city gospel grace ministry àwọn tí jésù ó lò ní apọ̀sùn bolúk káyọ̀dé akínwálé kẹ́hìndé kọ́kọ́rọ́ àṣeyọrí pásítọ̀ ìfẹ́olúwa òdógìyàn àti olùgbàlejò pásítọ̀ enoch fọláhùnsọ god of covenant is the theme of a special service program tagged end 2023 in a great way from thursday 28th to sunday 31st 8 to 10 a.m 9 p.m for the new year eve and monday 1st january 2024 open heaven anointing service will kickstart by 7 a.m at the church auditorium join us live on facebook at lord city tv host is pastor enoch fọláhùnsọ jesus is lord. ajá balẹ̀. ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ìròyìn hmm. ajá balẹ̀ ni o fún ti àyájọ́ ọdún kérésìmesì òní ọjọ́ ìfúnnilẹ́bùn ni o ara ẹ̀bùn táwa fẹ́ fún yín òun rèé bí bẹ́ẹ̀ kọ́ àbá ti wá síbi iṣẹ́ hmm. ọ̀dà ẹja gbọ́ nǹkan tí wọ́n sọ tó ní í ṣe pẹ̀lú bóúnjẹ ṣe gbẹnu sókè láwùjọ wa wọ́n ní tolórí tẹlẹ̀mù láwùjọ orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀ sí kérora báyìí tí wọ́n sì ń pe ìjọba pé kíjọba wá nǹkan ṣe lójú ọjọ́ láti lè jẹ́ kí ọ̀pọ̀ oúnjẹ kọ́ wà ní ìgboro pẹ̀lú bí oúnjẹ tẹnúnjẹ ṣe gbẹnu sókè tí ọkọ̀ jantí ọwọ́ ọmọnìyàn tó lè tó àwọn tó jẹ́ àgbẹ̀ àti àwọn aráàlú ti ń jẹ nǹkan tágbẹ̀ ń gbìn wọ́n ti bẹ̀ sí ké sí ìjọba báyìí pé ó yẹ kí wọ́n wá ojútùú tí oúnjẹ ó fi dọ̀pọ̀ ní àwùjọ wa kọ́ mọ́tò wọn kọjá ibi tó dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé jìlé òun náà ni wọ́n ń bá nǹkan tá à ń pè ní ọ̀wọ́n gógó oúnjẹ tí wọ́n ń bá yí o káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá ní ilẹ̀ nàìjíríà wọ́n ní mọ́tọ̀ ní nǹkan tí àwọn oúnjẹ tí wọ́n ń sọ ní àwùjọ wa báyìí gẹ́gẹ́ bí a ṣe kọ sínú ìwé ìròyìn ti The Nation ní àárọ̀ tòní àwọn tí ń tà á àwọn nǹkan tẹnu oúnjẹ ni ẹ má dá àwọn lẹ́bi wọ́n ní ń ta àbárà iná ní táwọn tà ọ́ wọn ní pàápàá ṣẹ́ẹ̀rì látọ̀dọ̀ àwọn tó ń gbé gangan ní kíní tó ti ń wájú o torí pé àwọn nǹkan tí wọ́n fi ń gbé tó jẹ́ pé yóò fi ní èso tó pọ̀ dáadáa bí àwọn tí wọ́n fín sí oko tí ò ń jẹ́ kí kòkòrò kí ó sọ àwọn iṣu tí wọ́n gbìn kọ́mọ̀ràn bẹ́jẹ́bẹ́jẹ́ mọ́nú ebè àtàwọn nǹkan míì pàápàá yàtọ̀ sí iṣu bí ẹ̀gẹ́ àgbàdo àti àwọn oúnjẹ míì ó ní ẹnìkan tó ń jẹ́ òǹtajà tó ń ta oúnjẹ ní ìgboro Malam Hussaini ó sọ pé hmm, ní tí ọmọ Nàìjíríà ń bá yí lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá yẹlẹyẹlẹ pàápàá nípasẹ̀ nǹkan tá à ń jẹ sí ẹnu ó ní gbogbo ẹ̀ lọ bá Nàìjíríà ó ní owó àwọn nǹkan tá à ń jẹ bí ìrẹsì tó pé ó ti di gbajúgbajà ní gbogbo ọ̀dẹ̀ ní orílẹ̀-èdè wa àti ẹ̀wà ohun gbogbo ẹ̀ ó ti gbókìtì pọ́nlá bí ẹ̀ẹ̀mẹ́ta ìníye rẹ̀ ó ní bẹ́ẹ̀ bá lọ béèrè àpò ìrẹsì kan lákòókò tá a wà yìí ó ti ń gbẹnu lé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin bọ̀ kọ́nà mọ́jọ́ rí bẹ́ẹ̀ ni o nítorí pé hmm. nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ẹgbẹ̀rún méjì ó dín láàádọ́ta forty eight thousand naira ni wọ́n sì ta àpò ìrẹsì hmm. ó ní àpò ìrẹsì tílé òkèèrè tọ́jú ọlọ́mọ kúlúmú àti tó tóbi kànàbà kànàbà tí ń tà ní thirty three thousand tẹ́lẹ̀ àti forty thousand ó ní nígbà tá a bèrè ọdún yìí ó mọ̀ àti ó fi di inú oṣù kẹfà ọdún yìí wọ́n ti gbé sí forty five thousand naira ní ìpínlẹ̀ èkó omi ẹ̀ bá sì lọ sí federal capital ní àbújá gangan ó ní gbogbo ẹ̀ gangan náà mọ̀tọ̀ ní tí àwọn oúnjẹ yìí sọ ó ní àpò ẹ̀wà tọ́jẹ́ drum léyìí tí wọ́n ń tà sí bíi one hundred and ten thousand naira àti one fifteen thousand naira ó ní àpò kéke wọ́n ń tà ní fifty two thousand naira kó sì tó di pé wọ́n gba owó ìrànwọ́ orí epo subsidy tí wọ́n gbà yọ gbogbo ń tàn wíyì ó ní kò ju thirty five thousand sí forty thousand lọ hmm. ẹ bá ní wá nǹkan ṣe sí ní ìròyìn ọ̀nbádé o inú ìwé ìròyìn The Nation ni wọ́n kọ sí. tó ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn The Punch ìròyìn kan wà ń bẹ̀ níbi tí ẹnìkan tó jẹ́ ògbóǹtagì amòfin pàápàá jùlọ tóun dúró lẹ́ka tí a ti mọ̀ rí sí ìwọlé àtijáde immigration lawyer ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ jápa kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ sí ilẹ̀ bòmíì pàápàá jùlọ wọ́n pe lọ́ọ̀yà yìí òun ló fi orílẹ̀‐èdè UK ló fi ṣe gbùgbé Fẹ́mi Àìná òun ló ti gba ọgbọ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lámọ̀ràn wípé òun ò pé ẹ mọ̀ jápa o bí ọba ti fẹ́ lẹ́ẹ̀fẹ́ jápa bí ìgbà tí ìràwọ̀ ìràwé tó ti dájọ́ ọ̀lẹ̀ ni kò lè súnkè bẹ́ẹ̀ ni a gbà bẹ́ẹ̀ àmọ́ àṣà mímọ́ ta dúkìá mímọ́ ta létọ̀nà ta kó ta gbogbo nǹkan láti lè jápa lọ sílùú bòmíì kódà o ẹ̀ lọ jáwọ́ ńbẹ̀ àìná ti ṣe gbajúgbajà amòfin lẹ́ka tá àti rí sí wíwọlé àti jíjáde òun ló ń sọ̀rọ̀ àmọ̀ràn yìí lásìkò ìgbà tí ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lópin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ó pé ẹ mọ̀ nǹkan ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ń wá bíi tí sọ́mọ́ǹtì gbé ti dunlẹ̀ àmọ́ tó jẹ́ pé nígbà tí wọ́n bá débẹ̀ wọ́n rí wípé ní tí àwọn rí lọ́ọ̀kan àṣé ṣàgbà lójú yòyò ni nígbà ẹ bá débẹ̀ ní rí pé ò sí nǹkan kan mẹ́ nígbà tó ń sọ̀rọ̀ sọ́wọ́ wájú ó ní kò sí ní tó burú nu kí èèyàn ó sọ pé ilẹ̀ ibi tóun wà kò ṣeun dáadáa òun fẹ́ lọ rèé wo oko bàbá ẹlòmíì wò bóyá yóò gbé òun àmọ́ o kò tọ́ kò dáa kí èèyàn wá mú gbogbo ohun tó ti fi ọjọ́ ayé rẹ̀ ṣiṣẹ́ fún kó wá kó tà torí pé ọfẹ́ lọ́ọ̀rẹ́ yẹ bòmíì wò ó ní ẹ mọ́ ta nǹkan tẹ́ ẹ bá ní ó ní àmọ̀ràn tó ń lè fún yín ni pé bẹ́ẹ̀ bá fẹ́ jápa ẹ fi àwọn nǹkan kan lẹ̀ sọ́wọ́ ẹ̀yìn tó fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá dọ̀hún tẹ́ ẹ wá rí wípé ń tẹ́ ń rí lọ́ọ̀kan ó yàtọ̀ sí ń tẹ́ ẹ rí ngbẹ̀ súnmọ́ ẹ lè padà ṣe mọ̀ wípé wọ́n ní bí wájú ọ̀bá ṣe lọ ẹ̀yìn ó ṣe padà sí àmọ́ ngbẹ̀ bá ti mú gbogbo oko ọ̀nà tẹ́ ẹ ti tà á ẹ̀yìn oníṣe padà sí mọ́ báwọn o torí ojú ti pé ń bo mo fẹ́ lọ rèé dé sí ìyún gan lásán yóò mú kẹ́ ẹ mọ́ ṣe n tí ò yẹ kẹ́ ẹ ṣe láwọn ibòmíì tẹ wà onítẹ̀ báwo ọ̀pọ̀ àwọn èèyàn ní ẹ ti jápa bẹ́ẹ̀ ti sọ̀hún tó sì jẹ́ pé títí dòní rábaràbàràbà kò bá kò mú kò ká kò là kò gbé náà ní ẹ sì ń ṣe ẹ wá gbọ́ pé ẹlòmíì jápa ó gbé kò túmọ̀ sí pé yóò tún gbé ọmọ ẹlòmíì o torí pé orí tí kó wá gbé wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní tó bá dé ọgbà ẹ̀wọ̀n ní UK níbi táwọn wà yìí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní bẹ̀ lẹ́wọ̀n táwọn mọ̀lẹ́bí rẹ̀ ń lé ń pẹ́ à ọ wà lẹ́yìn UK ń bẹ London kèrà àyè wálé ni kèrà àyè pè wá ni tó sì jẹ́ pé ó ti lọ rèé ṣàṣemọ́ṣe tàbó ti lọ tẹbi tí òye ó tẹ̀ tí wọ́n ti sàmọ́ gbàgà tí ń wò kóíkóí bẹ́ẹ̀ àmọ́ lù tí ò ti lẹ́bí tí ò ti lára ta ni ó ránṣẹ́ pé yọ́mọ wòran náà ni ijó orí bá kó yọ ó ní fúndìí èyí bí èèyàn ò bá gbégbèsè àti kúò lórílẹ̀‐èdè nàìjíríà lọ sí ìlú bòmí kò burú o òun ò pé kò dáa àmọ́ ẹni tí ò dá ń bẹ̀ ni pé kó wá mú gbogbo ẹrù kó o tà á so mọ̀ pé ń bẹ èso ṣe bẹ́ẹ̀ gangan ń lè sùn ṣe o ìrìnrìn àjò òkè òkun kò sí ní tó burú ń bẹ̀ àmọ́ pé o wàá ta gbogbo ohun tí o ní ní dúkìá kó o lè rìnrìn àjò òun èyí gan-an ńlá burú ti ń bẹ nínú irú ìgbésẹ̀ òun ó sọ̀rọ̀ ilẹ̀kùn fọ́fọ́ o ó ní orílẹ̀-èdè UK làwa ti ń gbé láti ọdún tóun ò tiẹ̀ lè rántí mọ́ òun sì lè sọ fún yín pé ọ̀gọ̀rọ̀ mílíọ̀nù gbé mílíọ̀nù kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní bẹ̀ nílùú ọ̀hún tó jẹ́ pé wọ́n ń tọrọ kí wọ́n tó lè jẹun ni àmọ́ tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí wọn nítorí fọ́tò tí ń rí lórí ẹ̀rọ ayélukára àti torí àwọn fídíò kéékèèké tí ń fi síbẹ̀ wọ́n ní wọn ò fi ibi tí gbé ń ta wọ́n lẹ́sẹ̀ ẹ̀ bẹ̀ ni bí wọ́n bá fi ibẹ̀ ọ̀pọ̀ yín ò tiẹ̀ ní dábàá pé ẹ fẹ́ wá rárá rárá ibi tí gbé ń dùn sìn lásán bíi kí wọ́n wá ẹ̀gbẹ́ ilé kan tó mọ́ lólólóló kí wọ́n ti yápìnrà kí wọ́n gbé bẹ̀ ìmíì kì í ṣe létí ń gbénu inú oko ẹ̀gàn lù ú lẹ́yìn odi ìlú pátápátá ńlẹ lòmíì ń lọ rèé gbé tí ò tó bẹ́ẹ̀ kó ya fọ́tò tàbí ṣe fọ́nrán kankan bẹ̀ torí kò fẹ́ kẹ́ ẹ mọ̀ pójú òun ń hàn mọ̀ bo òun ń rè mọ̀ níbi tó ń wà ẹ máa bọ̀ lójú ìwé kẹjọ gbogbo ẹ̀yin oníjàpálàìsẹ́sàn ẹ wá kàròyìn tí amòfin yìí tó sọ ń pa ẹ̀. ní ẹ̀ka ètò ìdájọ́ ìròyìn kan jáde ń bẹ̀ tó ṣe pé ojú bí ìwé mẹ́rin ni wọ́n kọ sí no the nation láàárọ̀ tòní wọ́n ní àìmọye nǹkan ló ṣẹlẹ̀ lẹ́ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2023 èyí tó tẹnubodò yìí kódà wọ́n fi àkòrí kan lékè ńbẹ̀ wọ́n ní ìlànà nǹkan tí òfin bá sọ àti àṣẹ òfin lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ló jẹ́ ọ̀pá tó gbé ìjọba àwarawa nàró ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnikẹ́ni tó bá ní ipò àṣẹ tí wọ́n bá ń gúngi ọ̀ràn sí àṣẹ ilé ẹjọ́ wọ́n ní òfúùtù fẹ́tẹ̀ ní tá a wá ń pè ní democracy o lórílẹ̀‐èdè nàìjíríà kí wá ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n kọ gẹ́gẹ́ bí ìrántí lọ́dún 2023 yìí ṣẹ̀rí ọ̀rọ̀ pé wọ́n gbé aṣọ míì wọ́n gbé àwọ̀ míì wọ náírà tá à ń ná ọmọ ìdádí ẹ̀ lẹ̀ nínú ìrora tó dé bá aráàlú ní ọdún 2023 yìí ṣẹ̀rí ní March 4 ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n sọ ọ́ wọ́n ní àtowó àtijọ́ àti ń tọ́jẹ́ tuntun ẹ̀ mọ́ ná papọ̀ ní March 4 ní eléyàn wọ́n gbà tó tún di November 29 ilé ẹjọ́ tó tún ga jùlọ wọ́n tún fi ààyè wọ́n fi ẹ̀mí fún two hundred naira àti five hundred naira pẹ̀lú one thousand naira pé ẹ máa ná gbogbo ẹ̀ papọ̀ máa ra wọn títí ìgbà tí ọ̀rọ̀ míì yọ bàtún jáde látẹnu ilé ẹjọ́ ní October twenty six ó ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló fìdí ẹ̀ múlẹ̀ kàṣàgbà wípé ààrẹ Bọ́lá Tinubu mẹ̀mẹ̀kan ò lè mí lórí àga ọ̀ pé ńlọ́jáwé olúborí nínú ìbò tá a dì ní February twenty five lórílẹ̀‐èdè Nàìjíríà. Hmm. Obidient ẹnìkan ti sọ̀rọ̀ pé àwọn Obidient wọ́n mọ̀ pa ohun tán téńté ló kù àpàpà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní níwájú ilé ẹjọ́ ni kó tó di pé ìgbẹ́jọ́ yóò máa lọ ní ọjọ́ náà lọ́hùn-ún wọ́n ní a sọ pé àwọn igun méjì nínú ẹgbẹ́ òṣèlú Labour igun àkọ́kọ́ tí Lamidi Àpàpà tó kó sòdí àti igun kejì èyun Julius Abure ni wọ́n ń jà sí àga pé èmi ní jókòó síbẹ̀ ìwọ kọ́ o ṣùgbọ́n kó tó di pé ọ̀rọ̀ yìí parí àpàpà lọ jáde tó fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn wọ́n bá sí gàngán bò ó wọ́n kọ́ sí filẹ̀ orí ẹ̀ wọ́n fi jù lójú kí wọ́n tó fẹ́ máa lù ú lálùbọ́lẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀pẹ́ yìí ń ròyìn tẹ́ wà ń tòsí wọn ò láwọn ọ̀pá òun o Emefiele wọ́n fi ẹ̀sùn jìbìtì wọ́n gbé ká lórí pé ó sì ipò rẹ̀ ló hmm. August seventeen ní orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba àpapọ̀ ní gbé ẹ̀sùn bíi ogún wọ́n gbé kọ́ lọ́rùn lórí pé èèyàn sí ipò rẹ̀ ló wọ́n ní ẹni àfẹ̀yìntì bí ọ̀bá yẹ wíwí ni wí o pé àṣerú èèyàn báyìí lọ jẹ́ o èyí hmm. ò CBN governor Godwin Emefiele ọ̀pọ̀ jàǹtìrẹrẹ medical doctor kan eh, onídàájọ́ Rahman Oshodi ní. Ni ìkẹjà iná ni ó gbé ìdájọ́ kan tó gbé kalẹ̀ fún dókítà fẹ́mi ọlálẹ́yẹ pé ẹ wo ẹ̀wọ̀n gbére ni kọ́ mọ́ lọ wípé ẹnìkan ó fi tìpátìkúkù ó fi bá a jọ ní àṣepapọ̀ ó pọ̀ ó pọ̀ lẹ́ka ètò ìdájọ́ mélòó la fẹ́ rántí nínú gbogbo ń tó ṣẹlẹ̀ ní ọdún 2023 yìí ẹjẹ́ àtúnṣẹ́nu dédé síbí ná hmm. ká bojú wo kí ni wọ́n fẹ́ sọ fún wa lókè lọ́hùn-ún lẹ́yìn ọ̀rẹ́yìn ìwọ̀nba ń tó kù káwa jẹ. ajá balẹ̀. ajá balẹ̀ ilé ìyá ayò. bọ̀dá àdìsá hm? ẹ dákun ẹ̀jẹ̀ rẹ̀ ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kò náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n My name is Dr. Yinka Ayefele design bricks homes and properties àwọn ni mo endorse o. <laughs> àti sófo so ti wá gbọ́ báyìí. wàláì mo fọ́ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice na just 744 naira ninety-nine kobo coca-cola pack of twelve two thousand four hundred ninety-nine naira ninety-nine kobo and we summer you with taste of christmas with Olandia evaporated milk one ninety gram with just three hundred ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty ml two thousand four hundred ninety-nine naira ninety-nine kobo kò tán ò hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas. Basimala ìbẹ̀rẹ̀ ọdún tuntun the sílẹ̀ alihamudulilayi ọdún tuntun twenty twenty four wọlé dé ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ ti kẹrin náà ṣẹ́rí sùfisẹ̀ tà ń pe gbogbo èèyàn sí àìsùn àdúrà la basimala twenty twenty four àjọ̀dún kẹrìnlélọ́gbà kúnlẹ̀yàn rèé o oh yes àǹfààní náà mi ìtúndẹ̀lẹ́ ìfún àtẹ́bí rẹ láti tún kọ láti tún yàn níwájú jálàjàlá lu àlá pẹ̀lú àsìkiri kádàrá àtàsí láti parí iṣẹ́ lọ́gànjọ́ òru àtẹ̀mọ́lẹ̀ wọnú ọdún tuntun cross over bìbí sími láì tá a pàkórí ẹ̀ ní achievement with authority in the divine light of Allah bàbá wa àlùmọ́sídìí master dog dr rtd akébílé àtàwọn wàlíì làmárà àwọn ni ó máa ṣíwájú wa lọ sí yàrá àṣẹ láti gba àṣeyege àṣeyọrí ọ̀rọ̀ jaburata pẹ̀lú ayọ̀ ohun àlàáfíà ti twenty twenty four nǹkó bọ̀ wá sílé ayé alẹ́ sunday yìí ni o december thirty one mọ́júmọ́ january one látago mẹ́jọ alẹ́ dàsùnbà kẹlẹ́lẹ́ nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ tàwọn sufi muslims enlightened quarters number thirteen sufi way lẹ́gbẹ̀ẹ́ ọjà jimobi scott camp challenge ìbàdàn máa bọ̀ wá kàn ṣe àìsàn àdúrà ọdún tuntun twenty twenty four àyàbọ̀ fún ẹbí kúndúrà tún láà. iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas ní iléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ̀ọ́ ìgàndò àtòkè àró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ nílé iṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún la ṣe o. ọdún ayọ̀bọ̀. gbogbo ènìyàn ó ti yá o. nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tọ́lọ́run nineteen thirty ẹ̀mí àwọn wòlíì ti máa ń yọ̀ǹda agbára tó tó gbare gbàbùkún gbàgbàlà ohun ìṣẹ́gun láti rìnrìn àjò ọdún tuntun fún ni àní agbára láti rékọjá power to cross over ilẹ̀ májẹ̀mú ló ti máa wáyé o ní twenty nine thirty thirty one december kájọ wá béèrè wí fún kó yọ̀ǹda agbára náà fún ni támúkọ́dún ó tu ni lára jọjọ dùn fún ni ju gbogbo ọdún àti lò sẹ́yìn yìí friday saturday and sunday tó gbẹ̀yìn ọdún yìí ni o ní gbogbo wákàtí àdúrà ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta àti sóòrù ojoojúmọ́ títí àáfi wípé happy new year níbi tọ́lọ́run babalọ́lá ti l lo ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ bíi prophet ayọ̀ daniel tí wọ́n jẹ́ coordinator babalọlá camp ìkejì arákejì pẹ̀lú bàbá wa prophet ezekiel olúbóyè ọládèjì ajínrere àgbà ìjọ apostoli ti kristi àtàwọn míì pastor so ọládélé ààrẹ ìjọ cac nílẹ̀ yàtọ̀ kòkó àwà ń bẹ̀ ń pa tẹ̀mí bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí ní babalọlá memorial international miracle camp ìkejì arákejì ní twenty nine thirty thirty one oṣù yìí jájọ pàdé ní babalọlá camp ìkejì arákejì láti wá gba agbára náà tí mú ọdún dùn jọjọ fúnni nípa jésù olóyè sódẹ̀kẹ́ kámàkùrọ̀ ilé ìyáyè gbà ẹ kú ìnáwó ẹ ṣe adúlé adé kárí orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn fọ́nísọ̀sì wọ̀nyí wọlé. ọ̀dọ̀ Johnson eré mo ti ra àwọn l'Íbàdàn bíi ojúlówó fọ́nísọ̀ làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹ ilẹ̀ lè ní a má tọ́ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣí wa lẹ́nu ń bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nísọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn lọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú royal oak and marble dining sets executive office furniture lónírúurú banquet furnitures bed and dressing mirror tó fi mọ́ kitchen cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojúlówó imported ni furniture lọ́dọ̀ Johnson A Nigeria Enterprises ní shop number AA eighteen to twenty railway shopping complex off alẹ́ṣẹ̀lọ́yẹ̀ market àti eight eight Eleven railway shopping line by Alalubasa Junction, Iyagonku Railways Crossing, Ibadan. Telephone zero zero zero zero eight two three three 080-2303-0550 tàbí 070-6225-2649. Johnson A. Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. Olúwa ti fàsìkò yìí gbé mi dìde arúgbó ọjọ́ dé nínú iṣẹ́ ìyanu rẹ̀ ìjọ prayer na mercy apostolic church aka house of prayer pé gbogbo ènìyàn síbi àṣálẹ̀ ọjọ́ méje kìkìdá ìyanu fún ọjọ́ méje tó gbẹ̀yìn lọ́dún twenty twenty three december twenty five ló máa bẹ̀rẹ̀ títí di december thirty one friday twenty nine ni àṣálẹ̀ ẹ̀yìn àti àsọtẹ́lẹ̀ wòlíì níbi tí onírúurú ènìyàn yóò ti máa bọ́ nínú ìdè àti àjàgà àkòrí ìyanu rẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run yóò lò ní evangelist dr wumi babalọlá prophet tọ́pẹ́ ọlázùpọ̀ evangelist shina àmọ́ prophet dr diya arole michael Olufunke adonai foy àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run tá a lè dárúkọ agogo mọ́kànlá àṣálẹ́ ni ètò yóò máa bẹ̀rẹ̀ ó dínú jọ praying and mercy apostolic church house of prayer láti ibikíbi ẹ gbìyànjú láti dé báńkì olódó kẹsọ fáwọn ọlọ́kadà pé chọ́ọ̀chì pásọ ìfẹ́ ní àbá tíjà lókèlè bàbá tíjà olùgbàlejò àgbà ni prophet ìfẹ́ olúwa àbíòye tàbí kí ẹ pè wá sórí zero seven zero three nine two four three nine three three jésù lolúwa. When you see people Ajá, eating balẹ̀. together, licking fingers. alright àti sọ fún yín pé àjàrawọ́ náà ló kù mm, ló kù ló kù dìde. ìròyìn eléyìí fún ọ̀pọ̀ àwọn tí mo ṣe tèmi rèé ti ẹnu fún ọ̀rọ̀ ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ní ìpínlẹ̀ Kaduna jẹjẹmọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n jẹ́ ti IMN Islamic Movement in Nigeria wọ́n ní eléyìí tí a tún mọ̀ sí tí wọ́n mọ̀ dà pé ní shite lọ́jọ́ Monday àná tí pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì ń lọ lọ́wọ́ wọ́n ní ìníọ̀mọ̀ lọ sílé ìjọsìn kan eléyìí tí a mọ̀ sí St Joseph Catholic Church ti ń bẹ ní Zamaru ní Zaria nípínlẹ̀ Kaduna tí wọ́n sì lọ bẹ̀ láti lọ rèé dáwọ́ ọ̀dùnnú kérésìmesì pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn Kristi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní kọ́ pé àbíré ni àbí àwàdà ni àfi tó di tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní wọlé ìjọsìn lẹ́yọ kọ̀ọ̀kan tí ó jẹ́ pé bí wọ́n ti ń káwó òkè ńlá wọn náà ń bá wọn kà bí wọ́n ti ń jókòó ńlá wọn náà ń bá wọn jó ńdòdì pé kí wọ́n máa pín jẹ pín kankan wọn ni kálukú wọn náà jókòó tí wọ́n sì fi ìfẹ́ hàn tí wọ́n tún gbé ẹ̀bùn dání lọ sílé ìjọsìn ọ̀hún pẹ̀lú ẹni tí í ṣe aṣáájú ẹ̀ka Shite ní abala tibẹ̀hùn ọ̀jọ̀gbọ́n Isa Azan Zegaru ó sọ̀rọ̀ ó ní lóòótọ́ lóòótọ́ ló jẹ́ pé ẹgbẹ́ ẹ̀sìn Islam ni ẹgbẹ́ àwọn àmọ́ àwọn gbà àwọn sì gbà pátápátá yanyan wípé àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì jẹ́ àsìkò ọdún tí èèyàn mọ́ dọ̀rẹ́ tí ìṣọ̀kan sì mọ́ wà pẹ̀lú ó fi kún o ó ní dídarapọ̀ táwọn darapọ̀ mọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yìí láti ṣe ìsàmì ọdún kérésìmesì ó láwọn mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni láti lè mú kí káwọn lè tún mú àyípadà débá àti àgbélárugẹ fún ìfọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan àti ìrètí ìdàgbàsókè láàrin ẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nì àti àwọn ẹ̀sìn tó tún ṣẹ́kù lẹ́yìn ẹ̀ wọ́n ní Zegaru sọ̀rọ̀ oníṣẹ́rí àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn kìrìsìtẹ́nì méjèèjì ní ń wá tí wọ́n sì sọ̀rọ̀ ìgbàgbọ́ wọn ní ọ̀rọ̀ kó o ṣe rere kó o ṣe rere òun náà ni méjèèjì ń sọ o tí wọ́n sì kó ìdá mm, uh, mẹ́wàá ó dín ní uh, ìdá àádọ́rùn-ún nínú ọgọ́rùn-ún jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ó ní fún díẹ̀ yìí ó ṣe dandan ó sì ṣe pàtàkì fún ẹ̀sìn méjèèjì láti fọwọ́sowọ́pọ̀ kí ìṣọ̀kan kó jọba láàrin wọn kí ìdàgbàsókè kó sì mọ́ ọ lọ pẹ̀lú ó ní ẹ̀ wá wò ó èyí táwọn ti ṣe yìí nìsín àwọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o àwọn ti bẹ̀rẹ̀ ìmọ̀ ṣàbẹ̀wò sílé ìjọsìn kìrìsìtẹ́nì káàkiri lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún wọn ó ti tó bí ọdún márùn-ún dín ní ọgbọ̀n sẹ́yìn táwọn ti ń ṣe bẹ́ẹ̀ eléyìí tí ó wàá mú ìdàgbàsókè àti ìrètí tó ń ti ìfọkànbalẹ̀ láàrin àwọn méjèèjì. lákòótán ẹ̀yà ara tọ́ba di ní aago mọ́kànlá èmi ń padà bọ̀ lórí dẹ́ndé ọ̀rọ̀ láti jẹ́ kí a tún jọ jíròrò bá a ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ká mọ́ gbàgbé àlàáfíà ara wa o hmm. tó pé àlàáfíà lójú o bí nǹkan ọ̀bá ti ṣèyàn wàhálà òun ò ní pọ̀ jù hmm. torí ọrọ̀ ajé ń fìdàn ẹ̀ gbogbo nǹkan lórí bó ṣe lóun ó rí orí o àmọ́ ẹni tí ó bá rí gbọ́ nípasẹ̀ ètò ìlera nǹkan tí ó gùn tó ń wí nígboro ayé kò dáa hmm. kò dáa oògùn ti wọ́n jù o kí wàá ní ọ̀nà àbáyọ tí nǹkan òfin ní ṣe wá torí bí nǹkan bá ti ń ṣèyàn ọmọ owó oògùn káàkiri bẹ́ẹ̀ ni kò sí wàá sowó kò tó owó pọ̀ ní àìsàn tó sowó owó pọ̀ sopọ̀ ni owó pọ̀ ntà owó pọ̀ ntà bá ti wá ṣe tí nǹkan ò ní í ṣe wá hmm. ọ̀nà àbáyọ sí ètò ìlera wa ní n ta sọ tó bá di ní aago mọ́kànlá ẹ jáwé yín òkì mayor káàbọ̀ sí nàìjíríà ní dangbinrin yóò dangbinrin <laughs> gbogbo tá a bá fira wọn pẹ̀lú ọtí ẹ̀ kan àwọn ọ̀padà dé ní ìsìn báyìí àtòjọ́ mọ báyìí náà ni ẹ káàbọ̀ sí ilé olóoru. pèyọ́ kí ni tá a fẹ́ sọ láàárọ̀ tó yìí. kí la fà láàárọ̀ yìí o. Hmm? ẹ ti rí àlejò ńlá tá a. mo mọ̀ pé àlejò láti jókòó. ẹ ti rí i pé inú ilé gan-an. Ah, anointing ti inú ilé ti kún ó ti kún fún anointing. Ah, ah, agbègbè yìí ti yàtọ̀ ojú ọjọ́ ti yàtọ̀. Eh, because a, a man of God is already in the house. Mm. Yeah. the presiding pastor Living Spring Chapel International bàbá wa Fẹ́mi Emmanuel hmm. eh, àwọn mm. ni àlejò wa láàárọ̀ yìí is still the continuation of the season uh, today is Boxing Day àwọn agbẹ́sẹ̀ o. Uh, but of course, we'll be looking at um,